bádìrí wa kẹ máa ọmọ ewúrẹ́ ò rágùn tàn sá wa lágbèdè ara. wọnú ọlá wọnú ọlá. kí ló dé kí ló eh, dé. where are you going. mo ń jáde. mo ń jáde. ẹ. mo wá fẹ́ wá fẹ́ ká dádì. so ṣé mi ò lè gbé mọ́tò dádì mi tó bá wù mí jáde ni ó ò lè gbé eléyìí eléyìí àbí another one wọ́n ti jẹ́ pé eléyìí títà dì láì kọ́ máa wà yẹn gangan gangan ló fẹ́ wà why. so ìgbà tí mo dẹ̀ mo ti decide àti gbé kí ló fẹ́ ṣe sí. no you cannot take that car out o no no no you cannot go with this favourite car no i will not allow this car to go out. ṣé lè wá òkè ṣá. not out i'm not taking this car out. ẹ ṣe gate fún mi kó lè. ẹ wo ẹ ṣe ẹ̀yin fẹ́ jáde ni àbẹ̀fẹ́ gba èsì sára. Hmm, mo fẹ́ dúró ni. ẹ ẹ sọ àdàǹgbà don't start the car. bàbá ìtàṣà níbo ni kò ṣe gẹ̀ tá. Ah! Ah, ẹ mọ̀ pé eh, èèyàn kan ló kó ẹsẹ̀ gígùn bí ẹsẹ̀ elephant sí iná táyà yìí. ẹ fẹ́ lo ẹsẹ̀ láìsí ẹ̀rọ àtàkì. bàbá Kasali mo ní kẹ́ lọ ṣí gẹ̀ẹ́tì kí ló dé gan-an. don't open it don't open it ah don't open it. this car will not go anywhere i hold this car. Denola hmm? ṣú ara ẹ̀ kó la mọ́tò. bọ̀dá Denola bọ̀dá Denola bọ̀dá Denola bọ̀dá. This guy will not go. This guy will not go anywhere. This guy will not go outside. This guy will not go outside anywhere. Ah ah! Àwọn fẹ́ pa bọ̀dẹ́ olórí ẹbí. Instead body. Ebi màmá olórí ẹbí yìí. Tibo. Màmá go ṣe ah you want to kill. Uh, eh, eh, Tibo. Eh, jáde bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀ dá padà dá padà ẹ́ dá padà má bọ̀ lọ́wájú lọ́wájú kò pa lọ́wájú kò tún lọ́wájú sí lọ́wájú sí lọ́wájú sí lọ́wájú sí. ọ̀ya ọ̀ka ẹ̀ láì ọ̀ya wá wá wá wá bẹ̀ wá bẹ̀ wá bẹ̀ wá bẹ̀ wá bẹ̀ má bọ̀ tẹ́ bá dé ọ̀dà àlọ́ yín ọ̀dà àlọ́ yín ọ̀dà àbọ̀ yóò sàn wá ẹlẹ́mọ̀nà wá wá wá wá wá wá ẹlẹ́mọ̀nà wá wá nínú ọmọ tí àwọn ọ̀gá bí ìwọ ló gbọ́n jù. ah thank you. ah ìwọ ló gbọ́n jù. dìmú. Ah, ọ̀ka ìlà yìí náà dà <laughs> sórí nígbà míì èyí fọwọ́ dá ọkọ̀ dúró bó ti ń fa. àwọn tó àwọn tó di sọ àtàwọn náà ah bẹ́ẹ̀ kọ́ sórí tó bá dijọ́ mi hmm. wọ́n wá gbé orí àtọ̀ràn ni ó gbé síbi táyà wájú ni ah. gbé sábẹ tó bá ti gbé síbẹ̀ kàkà kó gùn ọkọ̀ dúró ọkọ̀ nílé lọ. ìdè bíjú bá ẹ jà. ọyọ jẹ ká lọ jẹ kí. lọpẹ lọpẹ lọpẹ lọpẹ lọpẹ lọpẹ lọpẹ lọpẹ o lè pọn bá bu àyà lọpẹ ó mú ní gẹẹti. kí ló dé tọ́lọ́pàá ń dá yín dúró tẹ̀ dúró. ó nítorí pé wọ́n ṣe ìrẹsẹ̀ bá mi sọ̀rọ̀ òun ló ṣe ló ṣe bèrè irú tí tọ́lọ́pàá ṣe dá mi dúró tí mi ò ti gbá ìdánù. Uh, uh, young lady. kí ni. fẹ́ gbọ́ ọ́fíìsà dànù. yes kí lè ń dá mi dúró fún gan-an ẹ kí ni nǹkan tí ẹ̀ ń dá mi dúró fún kí ló ṣẹlẹ̀ kí ni mo ranú gbá yín. ẹ jọ madam ẹ má bínú ẹ má bínú ẹ jọ drivers license yín nìkan la fẹ́ so ìwé tẹ́ rí mi yín ẹ eh? mo jọ ẹni tó máa wa mọ́tò tí ò ní ní particulars àbí tí particulars ẹ ti expire. ok ẹ má bínú o ok driver's license ya fẹ́ rí nítorí bẹ́ẹ̀ ṣe drive wa láti bẹ́ẹ̀ mi ìbílẹ̀ ń pẹ́ máa ní driver's license. Ikọ̀ eh, tó sọ yẹn ó correct mi ò ní driver's license mi ò dé ever gbárí ifá mi ò mọ bó ṣe rí àwọn ọ̀gá yín tó bí èyí sí ibà yìí tó kó gbogbo yín jọ wọn ò bí aláya àwọn dákọ́dá mi dúró kó máa béèrè license lọ́wọ́ mi. ọ oh, i see young lady um, I want to agree with you pé àwọn senior officers wà lè má da ẹ̀dúró rí but I want to assure you that you are going to the station with us. Eh, ó dàbí àwọn pípì ẹ eh, ẹ mo rú ọmọ èèyàn tí mo jẹ́ ṣá ẹ eh, ṣé mo mọ èèyàn tí mo jẹ́ tẹ̀ ń dá mi dúró ṣé mo personality mi. ẹ má bínú ọmọ èèyàn ńlá ẹ jọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká yọdé station. kí a fẹ́ mọ orú èèyàn tẹ jẹ́ àmọ́ iṣẹ́ tàwa làwa ń ṣe iṣẹ́ tíjọba gbé fún wa là ń ṣe gangan ìtorí ẹ ẹni láti obey wa. very very Get the vehicle. You are going to the station with us. Okay. Get the vehicle. Yes, madam, move mọ́tò ìjọ. Move mọ́tò ìjọ, move mọ́tò. Ìṣe ṣé òun fún nǹkan tó máa sọ fún ni yẹn? Ìpè máa drive jáde fúnra rẹ̀ mọ́ ò tí ì gba driver's license dání. Anytime tó bá fi jáde mo ní kò sọ fún mi àwọn tó máa gbé jáde wà nínú ọgbà ṣọlí bí tọ́jú bá rẹ̀ òun fọlá jí ọ òun wò pé òkè bàbá mi yunifọ́ọ̀mù ànàbí ọ̀kan no yunifọ́ọ̀mù tí mi gbà wọn ní kí fi dẹ́rù àwọn ní kí fi yan jẹ oh yes mo gbaṣẹ́ ológun láti fi sin orílẹ̀-èdè mi ni mo dẹ̀ ṣe débi tó lápẹẹrẹ ọlọ́run dẹ̀ fi yìn mí ọ̀la ẹ̀ náà lẹ́ ń jẹ wọ́n fi ọwọ́ kókó wọ́n fi wọ gínsìn wọ́n tún wá ń bá ẹ sọ̀rọ̀ wọ́n mú rúùtù sí wọn tèmi náà bá jẹ́ ọlọ́pàá mi fẹ́ mọ ọmọ ẹni tó ń kó lè jẹ́ at the station wọ́n máa tó dúró yìí ṣé kò tó ẹbí lọ́mọ wọn náà ń bèèrè lọ́wọ́ ìbẹ̀sí ní báwọn sọ̀rọ̀ bó ṣe wọ̀nyẹn pẹ̀sì ó lè jẹ́ àkọ́bí ó lè jẹ́ second born ẹ̀ láíláí oh, òun yóò àbí bàbá ẹ̀ nífẹ̀ẹ́ jẹ́ kí n sọ tọkọ fún ẹ kò sí ipòkípò tí ẹ̀dá kan lè wà láyé yìí right mi ì tí ì rí ipò náà máa padà fipò yẹn sílẹ̀ ìwọ máa padà become ordinary person ordinary woman being a wà lórúkọ ẹgbẹ́ àwọn ilé ìṣèlú rí wọ́n ti serve kí ni kọ́ wọn yes ẹlòmíì ṣì ń bọ̀ bí àwọn náà máa serve orílẹ̀-èdè wọn kì í ṣe pé kí wọ́n wà nípò kan kò believe pé ah, alágbára ni mí o chance eléyìí o chance one is not done àwọn kan lè máa ṣe àwọn tó ń fi bẹ̀rù ọlọ́run ṣe ilé ayé tiwọn nìyẹn oh you know I won't take that officer mo mo really appreciate you a lot understand mo appreciate ẹ gan-an ni iṣẹ́ ló ń ṣe tèmi náà bá jẹ́ ọlọ́pàá right tí ọmọ kan bá road mi ìfẹ́ máa ń tó bí o bàbá ìyá padà wàá bá mi wàá wàá ṣe the necessary thing ni kò kí n ṣe pé bẹ́ẹ̀ ẹ kó a sọ pé ẹ kan ní mi kí wáyé tó èyí kọ́. general ẹ ẹ má bínú actually ká ní ó ti take time láti pé kó explain wípé ọmọ yín lòun ṣe ah, we wouldn't have dragged her to the station ah, irú eléyìí ò tiẹ̀ ní ìṣẹ̀lẹ̀. ẹ má wọlé ẹ má wọlé ẹ má bínú sir thank you very much. thank you sir. so mo fẹ́ dá padà mo ti padà read the other one yẹn. Yeah so mo kò gbà ah, ẹ jẹ́ máa ẹ má bínú máa mi ò ní lè gbà lọ́wọ́ yín máa cause ẹ ti ra nísìnyí it's over two weeks mo rẹ̀ ti kọ́ sílẹ̀ àti close account yìí ò ní lè gbà padà. ló ṣe fọwọ́ mi sí hanging okay it's fine ọmọdé ni ẹ máa explain for you. um, cream yìí mo wá rà lọ́dọ̀ yìí about two weeks ago. Hmm? but mo wá rí i pé ìgbà tí mo máa délé mo padà rí i tí mo wá gangan because mo ṣì lórí eléyìí kan lé tí mi ì lò torí mi ò rí ni mo ṣe wá rà you understand so now tí mo dẹ̀ ti rí yẹn mo fẹ́ dá ilé padà wàá wá fún mi ní equivalent in cash. nu ìkan tẹ̀ sọ yé mi mọ́mì ẹ má bínú. ta ni mọ́mì orí ẹ̀ ò pé ni gbàgì níjọ sọ́nà ò pé ni mo dẹ̀ ń sọ lówù tuntun lówù tuntun dẹ̀ ń ṣe bí. kí ló pariwo kí ló pariwo àǹtí kí ló ṣẹlẹ̀. àwọn wo ló ń pariwo kí ló ṣẹlẹ̀ mọ́ra kí ló ṣẹlẹ̀ àǹtí. eré lọ́wọ́ mú ẹ. fine ma wọ́n wọlé nísìn wọ́n ní pé wọ́n ti ra cream is over two weeks now wọ́n sọ pé àwọn ò ní dẹ̀mọ́ pé àwọn ti rà kan tẹ́lẹ̀ àwọn ti rí pé àwọn fẹ́ dẹ́lẹ̀ padà ń dẹ̀ ní kò lè possible. Ah, àmọ́ àṣàgbàlagbà. àǹtí ṣé bó ṣe ṣẹlẹ̀ ẹ ra cream láti bíi two weeks ago ẹ wá mú padà wá ń sìn ká gba cream padà ibo náà ti ń ṣerú ẹ ẹ kì í ṣọmọ yorùbá ni. ní sùúrù ní sùúrù tó ń sọ̀rọ̀ ọba iṣó fẹ́ jà ni ló wá ń sọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ béèrè pé àǹtí o kí ló ṣẹlẹ̀ èmi á ṣàlàyé fún ẹ torí mo rí pé wọn náà fẹ́ gọ̀ọ̀bì ọmọ yìí mo máa ṣàlàyé fún ẹ mo ń ṣe distributor yín yeah fine cream yín da kò sí big deal bẹ́ẹ̀ mo ń sọ fún ẹ mo ní kinní yìí lé tẹ́lẹ̀ mo dẹ̀ wá tì í mo dẹ̀ wá síbí báyìí mo dẹ̀ wá relé mo dẹ̀ ti wá rí nǹkan tí mo wá mo dẹ̀ tọ̀ bá mi mú owó o ó dẹ̀ dòrú. ẹ rí iṣẹ́ ọlọ́run kí n gba kírìmù láti two weeks ago gba kóyún mi ilé gbà padà kí n gba kírìmù two weeks ago ọmọ báwo ni jàre báwo ni. ìyẹn mi náà ló jan kírìmù mọ́ gbà kí ni kan fún ẹ ó yẹ kó gbọ́wọ́ ni <laughs> wà á délé gbọ́ torí inú ojú ẹ tó lọ báyìí yẹn by the time tọwọ́ ọkọ mi bá bẹ̀ wàá mọ̀ nǹkan tí mi ní rojọ́ má wọrí ó ẹ lè gbà mo dé tán. àmọ́ oru yín. Ah! <laughs> Yeah, onuola. ah kini ni fímílẹ̀ jọ. mi ń pè ẹ́ ni. lọ fẹ́ sọ́sọ́ ìgbà tó ń jáde lọ́jọ́ ẹ̀mí ìbà ò sọ̀rọ̀ sí mi anyhow o tún wá pè mí ní dénọlá o ò fi bọ̀dá sí you cannot call me bọ̀dá dénọlá is bọ̀dá too much to ask for duh is it wá lọ dé wá wá ronú ta ṣé bí ó sọ̀rọ̀ sí mi gan-an the things you do me tójú bá lọ you have insulted me too much ìgbà yẹn níbi tí mo pé a máa ní problem o o máa ní problem o ìwà àti dáàdì ti ní problem o <laughs> o ti ní problem o ṣé wọ́n nà ẹ́ ni. the policeman is not is not correct ó yẹ kí kí kí àbúrò mi bó tiẹ̀ ṣe ń júrì dot. wọnú ọlá let me let me let me let me let me let me let me let me tell you something nanu when you go ayé tubu wọnú ọlá ayé tubu. wọnú ọlá rọra ṣe bọ́rọ̀ tí òbí rẹ̀ máa ti record eh, twenty tàwọn kó lọ sí US okay because wọ́n ní okay because wọ́n ní pé ọ̀la la máa send eh, Good afternoon, good afternoon. Ẹ káàsán. Alan Karan. Yeah. Hmm? Karan? Hmm? How are you? Fine, sir fine. Mm. Look at me very well. Mm. Who am I? So so soldier. Eh? Ja ja soldier ni. Okay, so man. Soldier. To the hmm. And if I kill you now, ta ló pa ẹ́? Mi mọ̀ ni. Ìlú soldier ni o. Okay, kí ni ó dé tẹ́ fi dramatize gbogbo rubbish ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀? Yes! Ẹ rò pé ọmọ èèyàn lásán ni àbí? Ẹ rò pé ọmọ ológun gidi ni ìyàwó ológun. Oh, ah. Yóò! ó ti kú. mami. Ah. sweetheart. yes my love. if you call it side effects with my what. What? Bam bam. Bam bam. Bam I will kill you with bam bam bam. Yes. With my... Yes. Ọmọ ẹni. Ẹ eh, o lè má nà ọmọ púpọ̀ sórí ìyá yẹn gangan ni problem. A máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ that means to say máa bẹ ẹsẹ ìyàwó lára ọmọ. yẹ ẹjẹ sẹ. so báyẹ. that's ah. ah. ah. it yes my love. Mm. kí ló wá ṣẹlẹ̀ báyìí mo ṣe fẹ́ máa gbọ́ because i'm hot. i know mo ní pé kí wèrè yìí kó dá cream mo dá cream padà mo wá ní kó gbà pé mo ti rí èyí tí mò ń wá mo ti rí ń lé kó dẹ̀ fún mi lówó mi kò sí èbó tí òbò mi tán eléyìí ni ó ní wú àìbí eléyìí eléyìí tó dúdú bíi ọmọ ìyàwó sójà bíi nàná àmúre yìí eléyìí tó dúdú bíi nàná àmúre yìí. ó dẹ̀ ó dẹ̀ ń ta nǹkan tó lè fi pupa o ó kò decide láti mú kọ́lọ̀ yìí ni bá mi change kọ́lọ̀ yìí. you are stupid ni and I will deal with you afa báwo lè ṣe máa dá owó yẹn padà forty thousand ní cream wọn iye tó lẹ̀ kó fún wọn nìyẹn. bẹ́ẹ̀ni ká wá fi owó yẹn ṣe business. owó yẹn máa ti dì by now. ah ti bá lọ sí China ti bá wá fẹ́ fi one twenty times three ni. one twenty two percent èlò ló kó máa jẹ náà má bẹ̀ olóògbé Ma, fún wẹ̀ Hello. two hundred thousand. Oh, one twenty ṣòyà wèrè ni ṣó mọ ọkọ mi ṣeré ni. ni. baby you are talking too much. yà bá mi wà violent ju iṣẹ́ ẹ̀ náà. ṣé kí n kú shoot wọn. no no ah, no ma take ah, my wife ah no no èmi ló wà ní ojú àyín sí. lọ́ra mo lọ́ra mo ní o má kówó lọ báńkì. Ah. èlò ló wà ń bẹ̀. ti kówó lọ agent. Ah. etí ẹ̀ ní dà. mo ló kó sí. bíbọ ah, daddy. I don't take nonsense. I don't take nonsense. Get it violent. I like it when you're violent. Yeah. I don't know that. evening, sir. Good evening, sir. How are you? Hi, thank you. Hello? Yeah, yeah, thank ah, you. Ah. Kí ló há ẹlẹ́nu queue ẹ join queue ẹ ṣe sùúrù ẹ What do you mean? Kí join queue for what? Kọ́ ẹ attend síta ni, ta ló dúró? Ẹ́ ta ló dúró? Ó my friend, kébẹ̀rẹ̀ sí máa attend sí mi Ah! Oh, tún gbà lọ́wọ́ ẹ̀, ó ṣínú ni àǹtí kí ló dé tẹ gbá mi létí. tí mo gbá létí ní sáré orí òpè ni mo dúró síbi báyìí o tún wà kẹ́jì sí ìdí ọ̀tún tó dúró sẹ́gbẹ́ mi kí lẹ mí ìná kí lẹ fi mí pè ẹ ṣí eré ni. Ah, ah, madam i'm sorry àǹtí. yes kí ló dé. ẹ calm down ẹ ní láti kú balẹ̀ torí ọmọ náà and okay okay follow protocol uh, ah, you have to join the queue as a very stable and responsible citizen ẹ ń pè mí ní idiot ẹ ń pè mí ní oríṣiríṣi but it's fine just Just attend to her, please. Will you shut up? Ta ló ń bá sọ̀rọ̀? Eléyìí náà máa eléyìí náà máa pèrè léèyàn tó kọ́run sórí bí tó kọ́run pípọ́ sórí yìí. Ó tún ṣiṣẹ́ sílẹ̀. Ẹ wo bó ṣe rí bí ọ̀dẹ̀. Gbogbo èèyàn sọ̀rọ̀ do you know who I am? No, I don't. So shut your mouth tí màá fi kúrò mi báyìí. Ó yá, ẹ kó ẹrù mi fún mi. Ó dà kó di tẹ́ náà burú ó ti mo tún sọ̀rọ̀ tún sọ pé kẹ́tù àtẹ̀tì wọn náà. àǹtí kí ni mo ṣe tẹ́kí fi sáàbù láti fún mi fọ́ tíbẹ̀ yẹn idiot. ẹ wọ́n ní bàbá ọ̀nà ló jì. orí ẹrú ló burú orí bàbá gan ó dàrú abẹ́ ìṣí ẹrẹ ni yẹn ló ní kí bàbá ẹ gbé mọ́tò wá láti village kó wá gbé kó gbé sí lẹ́sẹ̀ àwọn olòṣì jatijati bloody civilian gbogbo yín tí bá kó sójà wà bíbá wọn ní yàrá yẹ anybody. ṣé savings ọkọ ẹ mọ. savings. ṣé gbogbo ara wọn ló ń rìn àwọn adarí pọ́ńṣì. so bọ̀bọ̀ kéde adéyẹmí yẹn ó dọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn wò ìwọ náà ló lè máa bá dọ́rùn yẹn wò wọn ò bí da kó bá mi try ẹ̀ ìwọ náà ló lè máa bá dán gbogbo nọ́ńsẹ̀sì ẹ̀ o kò lè bá mi try ẹ̀ tí máa kó sójà síta wọ́n á lù wọ́n á lù fọ́ lórí ni. Hmm owó tó máa ṣe gọdọgọdọ tá a máa ṣe dẹdẹdẹdẹ ee eh. kò lè mi dọ́rọ̀ ẹ̀wé mi wọnú ọlá fúnra mi I don't have time for nonsense. Okay alright dẹ̀ máa pè ẹ́ máa pè ẹ́ kọ́fọ́ jọ kí ló tó gbé tí ìdání tó ò gbélé kò síbi tí wọ́n máa gbé tí sí ó dá gbélé mi lórí ń gbà yẹn. tẹ́ fẹ́ fi ṣe nǹkan ni. lórí kẹ. ẹ mọ bínú ẹyọ lẹni bẹ̀rẹ̀ yín lórí. Ah! ó dà kó orí ẹ ti orí ẹ ti dàrú. ẹ mọ bínú. sọ torí mo ní kò gbélé mi lórí lọ ṣe gbélé mi lórí. mọ bínú. kò ní dà fún ẹ gbé tí ọwọ́ ẹ sílẹ̀ gbogbo yẹn gbọ́ bí olóṣì. ẹ mọ bínú. kí. Ah! ó dẹ̀ fẹ́ gbé sílẹ̀ mi lórí. ẹ lọ́wọ́ ẹ̀ kéèyàn ṣìyàn gbà sílé ẹjọ́ ẹ̀kọ̀ọ̀kan jẹ tí ò sílé ni èwo tí ìbò yẹn ṣàn. wèrè you kí ló fi sínú sí fún mi. ṣúgà ni. ó bu iyọ̀ sínú sí fún mi àbí. ṣúgà mo fi sí. bẹ́ẹ̀ ìdàrúkọ fọ́ ìwọ fi ṣúgà you ó yá bẹ́tì yẹ kò mú. Ah, kí you come bẹ́tì yìí you come bí mo yín sọ fún ẹ̀yin. ṣé ìwọ ní dàbí àyè nígbà máa ń bá yín mu sí inú àwo kan náà. mo ní kò rí mi fi kọ mú ó ṣúnú ni. kí n mú. gbé bẹ́tì múnú ẹ̀. yes ma. ó yá mú mú mú mú má mú iyọ̀ tó tó pọ̀ má mú bọ́ọ̀nù ṣe rí lẹ́nu. mọ̀dàmú ó dùn. kọ́ fọ́ kí ló sọ. ẹ tí eléyìí tí eléyìí dùn tí eléyìí sókè dàgbà sókè dàgbà sókè dàgbà sókè tí eléyìí dùn àbí tí ìtòpò yìí. ẹ wo èrò pọ̀ dáadáa. kí ro pọ̀ kí ro pọ̀ dáadáa kẹ wá mú èrò pọ̀ dùn. kí ro pọ̀. kó táwọn ọmọ sépè fún. kíni ọ̀nbọ́n ní sùúrù ní sùúrù ọmọ tẹ́mi fẹ́ gbìyànjú àti ṣe ní mo fẹ́ gbìyànjú àti ṣe mo fẹ́ lá lílá ńlá tíì tí wọ́n dà sí ọ lára nì ní wá wò pé tọ̀ ṣé iyọ̀ já ní àbí ṣúgà dàn nígbà tí ń la gbogbo ara ẹ̀ náà ó ti papọ̀ mọ́ oògùn àti ọyàn wèrè tí ń ṣẹ̀ bóyá o ti ṣẹ́yún ni ta ló mọ̀ ẹ́ ọyàn yìí mẹ́rìndínlógún ní bẹ láyà ajá ní wọlé ní kúrú bá ẹbí ọ̀rẹ́ nílé òní búra òní gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni. wọnú ọlá wọnú ọlá wọnú ọlá bọ́rọ̀ tí bàbá rẹ̀ ń bá ọ sọ. bọ̀ kí ló dé tẹ́lẹ̀ ìmójú yìí. a ṣe ọ́kì a ṣe máa jẹun tó báyà a ṣe dé nínú. mo kẹrun kọ̀ǹjẹ́ kó wà ní aṣọ oúnjẹ fún mi. oh babes That remind me. ọ̀ oh, ṣé mo pẹ́ ọ̀la ni birthday boyfriend mi. èwo náà àwọn boyfriend ẹ o kí mean what do you mean by that Detola of course tani mo Detola nu yín Detola Adébójú. tani tani má bin. um ọlá birthday so dey fẹ́ ká hang out Lola, because ó fẹ́ ṣe ní club ọ̀rẹ́ and in fact àwọn ọ̀rẹ́ láti jan ma wà round so ma lit gan. Cause pressure kí làwa fúnra wa fún. I trust you. ọ̀rẹ́ náà ni gbogbo wa ká gbórí wọlé ni. ah I trust you. wọ́n ní ọlá ò oh, sọ̀rọ̀ ni àbí nǹkan tí mo sọ yìí kò kan ẹ́. One. Ah, yeah. Oh. Killing lẹ̀ ń sọ náà? So. Okay, ó dà pé ọ̀rọ̀ boyfriend boyfriend never ṣe bẹ́ẹ̀ dàbí. Yeah, of course. Eh, so how is that my business? See, boyfriend never bá fẹ́ ṣe birthday, kí ló fi kàn You guys know I don't deal with chewing gum guys. Èyí you yẹ pé máa my sí birthday ẹ máa ṣe birthday bí àwọn ọmọ secondary school. I'm actually passing around the basket. Take this one. I'm not game for that. I don't do it. Ẹ mọ̀ mi, ẹ mọ̀ personality mi. I'm mọ̀ pé ọmọ general ni mi. Kò jẹ́ kó máa rí mi settings Ben, I'm Mi game for nǹkan Ben. I don't deal with shawarma boys. Wọnú. Ṣé àwọn ọ̀rẹ́ boyfriend tèmi ní shawarma boys? Wo ó wá sọ́ọ̀sì gan o. Ṣé mo ṣá? Ọ̀rẹ́ ni ò lè dá. Àbí láti tó ti mọ̀ mi, ṣé mo ṣe dẹ́tì mi lójú ẹ̀ ni? Fọláwé wọn náà dẹ̀ sọ̀rọ̀. Ṣé o má jọ́kọ̀ ló ń bẹ̀rẹ̀. ó wá sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn ó ga o. ó wò bọ̀ ní tiẹ̀ ní sọ̀rọ̀ náà ó ṣọ́fi ṣí ẹ ni tó ní tó pé bó ṣe rí báyìí lọ́rọ̀ nù ẹ ṣe rí tí o máa ṣe pé general ló bí ẹni ó máa worst ju báyìí lọ ọlọ́run ẹ̀ ti mọ nǹkan tó fẹ́ dà ní ayé ló fi jẹ́ brief ó yẹ kó jẹ́ brief fífìs kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí má yẹ kẹ́nu ẹ pa ẹ́ lọ́jọ́ kan o gba wípé sójà ń dádì ẹ o. àìbọ̀ kí ni gbogbo ọ̀tá ẹ̀ sọ̀rọ̀ gbogbo yín mọ̀ pé mo blunt and you know pé mi ò kí máa hide feelings mi bí bá ṣe rọrọ ni mo ṣe máa sọ kí lẹ fẹ́ ṣe fún mi mẹ́ẹ́ ṣé nǹkan tí mo sọ ṣó ti bá jù ni that i don't i'm not game for chewing gum guys mi ò dín pẹ̀lú small small boys tẹ́ ẹ̀ tẹ́lẹ̀ you guys should step up ẹ step up kẹtẹ láwọn big guys ẹ máa ti jẹ àwọn birthday passing round the basket kìíní at this stage àwọn ẹgbẹ́ yín lọ fún dinner party wọ́n lọ fún kìíní ẹ̀yà máa ṣe passing round the basket ilé wa ní kí mi wá tẹ̀lé yín lọ sí rúpẹ́tẹ̀ mo dẹ̀ ní mi ò lọ kún ṣé dọ́dọ̀ náà ṣé mo force mi lọ síbi tí mi ò fẹ́ lọ ni táwa làwọn ọmọ ṣàwámà nínú àwa àbí ṣé ṣé ta ni ò mọ̀ ẹ́ ṣé ìwọ fẹ́ sọ pé ò tí ìbá ṣe àgàn jọmọ lówó ṣé máa bá wa ṣe àtọ́ òní ìwọ ni mo ṣáà máa bì torí Ọlọ́run má bínú ṣó ti gbọ́ má bínú ṣó ti gbọ́ á ti mọ̀ wá ẹ̀ before now. Fọláwẹ̀ jọ kí ló ṣe wá ẹ o kí ló ṣe wá ẹ tí ò dá ṣe bí inú ilé mi lẹ tí wá ṣé mi mọ abá yín nínú ilé yín kí ló dé kí máa ń ṣọ̀rọ̀ sọ́nà mi ò dé blame ẹ alátẹnujẹ ni ẹ ah àtẹnu olówó ẹ kó pa ẹ o ti láìpẹ́ kó pa torí ibi tó ti fẹ́ jẹ òní sóòótọ́ ọ̀rọ̀. má sọ ọ̀rọ̀ yẹn sí mi mọ́ èyí tó ṣe nìyẹn títà àfi dẹ̀yìn lẹ́yìn yìí má sọ irú ọ̀rọ̀ yẹn sí mi mọ́ mi ò ń ṣe alátẹnu. who the hell is tower. à ń gbẹnu sínú òbí àtẹnu torí pé ó jọ ọ̀rẹ́ mi ni ó mọ̀ pé gbogbo wa táwa ń bá táwa ṣé ìwọ tí mo mọ̀ iṣẹ́ ò lè bá ọmọ tálákà ṣùgbọ́n ẹni ó ṣe pé ó mọ̀ pé dáàdì tàwa gan wà òkè àbọ̀mọ̀ pé fámìlì wa gan you guys still come here ẹ mọ̀ mi ọmọ general ni mí a ní sójà sínú ilé yìí a ní cook a ní gateman a ní driver a lọ́mọ ọ̀dọ̀ so kí lẹ nílé títí yín ọmọ ọ̀dọ̀ lásọkọ lẹ ní ni. baba Kasali ah, baba Kasali. Ah, baba eh. Kasali eh? kí ló yẹ tẹ máa ń ṣe bíi sadist náà. gbẹ̀ntayé ẹ̀ ti ta. ẹ́ eh? kí ló ti láì fún yín ṣe wà miserable báyìí kí ló ṣẹlẹ̀. bẹ́ntì ayé ẹ̀ ti polúkúrú mu sọ. géètì la fi yín ṣọ́ ipe kẹ máa ṣí géètì fún wa kẹ̀dẹ̀ máa ti géètì iṣẹ́ ta gbà yín fún mi báyìí nìyẹn ẹ̀dẹ̀ ń gba owó oṣù yín dédé kí ló wá ṣẹlẹ̀ tẹ́ fi géètì sílẹ̀ ẹ́ kí ló ti láì fún yín ọ̀ṣà pàápàá ẹ ṣọ́ra yín o. ẹ wo iná mi dàn mi tẹ lọ ni àǹtí wọná iná mi dàn gan ni o ṣe rí sá pàápàá tẹ̀yìn ń sọ ni àárọ̀ ni tó bá wá yá pẹ̀pẹ̀ ọwọ́ ọ̀sán tó bá wá dọwọ́ alẹ́ pápátá yóò wá sáré yìí rẹ̀ yìí rẹ̀ ṣe rí ìgbà àrọ̀lẹ̀ yín wàyí ńlá ayé yín fi sá púrápúrá ayé tèmi náà ti fi gbà kan sá púrápúrá rí kó tó wá sá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kó tó wá lọ sá pátápátá sí rẹ̀ yìí rẹ̀ yìí ṣe rí ayé yín tẹ̀ ń wo òun náà yìí máa padà sá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. láì fún yín máa ṣáyẹ̀ kí ló tẹ̀ ń ṣépè fún mi. Hmm, kì í ṣe pé láìfù yẹn aṣá pẹ̀pẹ̀ baba Kasali. ọjọ́ orí ló dé sẹ́mi lèmi fi ń ṣe díẹ̀díẹ̀ tẹ́mi ń ṣe ni ó sì ń gbọ̀ wá kẹ́yìn ni àgbà ni wọ́n ń pè yọ kẹ́yìn yọ sẹ́wọ̀ mọ́ yín lára pàápàá èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ṣé mi bá sọ̀rọ̀ ṣá ọmọ general ni mí. èmi èbú ọmọ kọ̀lí dé fún mi. ẹ get out bloody civilian ẹ lọ sí gate fún mi jọ. èmi lẹ lo blood fún èmi lẹ lo blood fún èmi lẹ lo blood jẹ́yìn gbàgbé pé blood is card and water. ilẹ̀ ṣe mí ìdánimọ̀ jẹ́ baba kasali ẹ lọ sí gẹ̀ẹ́tì. lóbi jẹ́ ebú olókan tẹ́rọ̀rọ̀ mi ilẹ̀ ìfẹ́ mi. baraka tún bá sọ alábíà. baba kasali. ẹ wo ẹ ti tọ́ wèrè àbí ó ti yé mi. Ah! Ah, wèrè wa o àbí kò sí wàhálà hmm. ah, ayérayé ọlọ́run alágbára àwọn ọmọ yìí wá síwájú ẹ gbàdúrà fún ọ kọ́kọ́rọ́ mọ́ṣúárì tàbí sí ilẹ̀kùn àyín iná ilé agbára lọ́wà ẹ máa ń gbé káàbọ̀ sílé agbára pa zero. chef chef chef chef ń bọ̀. ẹ ti ẹ̀ pa mí torí mo ti ṣe insurance ẹ pa mí ẹ̀yìn ẹ pa mí wò ẹ pa mí wò ẹ pa mí. wá ẹyin ilé yìí. ẹ̀hún náà ni ṣé bí nǹkan ṣe ń lọ ni olúwa gbọ́dọ̀ sọ àlọ́ lámúlámú pọ̀ mọ́ ọ̀gá ẹ̀ bá ní bẹ́ẹ̀ ti ń lọ ẹ̀ ní dé bẹ́ẹ̀ ti ń lọ ẹ̀ ní dé o àmọ́ kódé kódé làá dà kò tó bẹ́ẹ̀ ti ń lọ ẹ̀ ní dé. Sister mi sister mi ṣé mo lè bá yín sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ṣá. irú èèyàn wo gan-an ni kí ló dé ṣé nítorí pé ọkàn yín jẹ́ sójà lásán lásán lè wá ń fi gbogbo èèyàn làkàlàkà báyìí láìsí níjọba ológun ẹ̀yin yóò máa gbọ́dọ̀ jọlọ́run ẹ fẹ́ lè máa rọ̀jò ṣe rántí bí mọ́mí àti dáàdì ṣe máa ń sọ fún wa wọ́n ní ẹni tó bá rẹ̀ rẹ̀ sílẹ̀ báyìí la máa gbé ga wọ́n ní ẹni tó bá gbé rẹ̀ ga la máa rẹ̀ sílẹ̀ etí mi ti kún nígboro sìstá mi ti bá rìn lọ́tún ọ̀rọ̀ yẹn ni bí mo rìn sósì ọ̀rọ̀ yín ni kí ló dé ẹ má jẹ́ kó sọ yín lẹ́nu ẹ gbọ́nà àǹtí mi tí ọkọ yín bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè ara wo lẹ̀ bá dá ganan onílé apá ọ̀tún òfojú rẹ̀ wo ni bẹ́ẹ̀ ìmọ̀ràn kan nítòsí ń gbà pé ká jáde ká má wọlé nítọ́kànlé ń wí ṣẹ̀dẹ̀ mọ̀ wípé bí bàtà bá ti ń dún lákọlákọ ó ṣetán láti fàyà nù sísítà mi àfi kẹ́kọ̀ọ́ ọmọ mi ìbáṣọ. ó ti sọ ohun tó fẹ́ sọ tán bẹ́ẹ̀ ni ìwọ náà rọrọ̀ sọ but ọ̀nà tó gbégbà yín ó wà náà because irọ́ làwọn èèyàn ń pa fún ẹ ṣé wo mọ̀ pé ìròyìn òkèrè tí ò bá dín á lè kan ni àhéré ọ̀rọ̀ lásán ni gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n ṣe complain pa polisi títí títí nìyẹn ọlọ́pàá ṣùgbọ́n ọlọ́pàá ṣá wọn ń ro dídá ọlọ́pàá wọ́n tún ti fẹ́ bọ́ sórí sójà wọ́n ní ìyàwó sójà kinní kan kinní kan sójà àṣegbá sójà àṣà o àwọn èèyàn bọ́n ṣe you cannot please people ṣé òrí bí mi ṣe máa ń live life mi ni I don't care òun náà wá gbé ọ̀rọ̀ yẹn ṣé òun ẹni tó ní ni fine ṣé torí mo rẹ̀ ti jẹ́ ìyàwó sójà ń sè kẹ́gbin ta lémi kí n má lè gbọ̀n tó ń mi ẹsẹ̀ tó ń èmi ló ń bá sọ̀rọ̀ tó ń mi ẹsẹ̀ ó fẹ́ nà ọmọ ẹ wọ́n ti fẹjọ́ mi sùn wá fẹ́ nà mí òun á ń sọ̀rọ̀ òun mí hmm. tani wọ́n máa lo hypertension lórí ọ̀rọ̀ ayé mi àti pé kò sí ikú tó fẹ́ pè mí àti ẹ̀ tó má yẹ kéèyàn kan bá ẹnu jẹ ṣó ti gbọ́. mo ti gbọ́ ìsítàmì. ìwà ń jẹ́ káyà mi máa já wọ́n fi nílẹ̀ jọ́ kí ló máa jẹ. ẹ ẹ sì lè ra ẹ lọ. ṣó ò rí náà ni jọ̀nà. bàbá yìí kí ló ṣẹlẹ̀ náà fóònù ọpọlọ ni tó rí pé mi ni mò ń fèsì bíbá ó yẹ kó reverse ni náà kò dẹ̀ jẹ́ kí n lọ kí ló ṣẹlẹ̀. ẹ ẹ lọ sí driving school ni àbí wọn kọ́ yín rárá this is my right ọ̀nà mi lélẹ́yìn náà. ẹ lórí burúkú sọ̀hún jàre ta ló ń bá sọ̀rọ̀ right is this your father's land ṣebí ìbàjẹ́ ọ̀nà bàbá ẹ̀ tó ń lẹ́nu ẹ̀ lẹ́tẹ̀tẹ̀ èmi ni èmi odidi ìyàwó èèyàn ló ń bá sọ̀rọ̀ báyìí tó yá wèrè ni ẹ ó ṣe é mo ń bọ̀ bọ́ ìṣó ti mọ̀ pé èmi ni mo ti kọ́kọ́ fèsì ọ̀nà yẹn kí ló yẹ kó pọ̀lú ẹ ṣe right thinking man náà ọ̀rọ̀ gbá rìvọ́ọ̀sì ara mu lọ bẹ́ẹ̀ ó dẹ̀ tún fẹ́ fèsì mi. ó dà pọ̀ fagbó lórí ẹ̀ orí ẹ̀ ti yí o mọ nǹkan tó ń ṣe tó bá jẹ́ pé o mọ nǹkan tó ń ṣe ni wàá mọ̀ pé ọ̀nà tèmi ni mo wà yìí o mọ nǹkan tó ń ṣe o ti lùzì ẹ̀ gan. èmi ò mọ nǹkan tí mo ṣe èmi ò mọ nǹkan tí mo ṣe tó eh? fẹ́ nà mí ni mo ń fẹ́ nà mí o ti ń gbowó domestic eh? violence. ẹ eh? ẹ hello hello o gbọ́dọ̀ fọwọ́ ẹ̀ kàn mo ní ah, o gbọ́dọ̀ fọwọ́ ẹ̀ wọ́n wọ́n ọ̀gá ọ̀gádé ọ̀gádé wọ́n ní sùúrù jẹ́ kó fọwọ́ kàn mí so wọ́n wà ní mọ́tò olóṣì tó mú ẹ ń ṣe àbábúrò ẹni o ò lè pé àṣàgbàlagbà tó jọ wàá pè pé ọmọ yìí ní sùúrù o rìvọ́ọ̀sì o jẹ́ kóbìnrin yìí lọ ó wá ń ṣe sọ́ọ́rì don't talk mò ń bọ̀ sọ́fẹ́ náà mi àti màṣú ẹ̀ mò ń bọ̀ yé tí bá tún ṣubú ayé ẹ̀ bàjẹ́. ò lẹ́kọ̀ọ́ rárá o ó gbá mi létí. tí mọ́tò mi bá bàjẹ́ ayé ẹ̀ bàjẹ́ pé madam ṣe mo rí nǹkan tó ń ṣe náà ṣe bí wọ́n ṣe bí àgbàlagbà ṣó yẹ kó nà mí sórí kó ti fẹ́ nà mí mo bọ̀. hello baby hello baby ibo ló wà wọ́n ti lù mí pa o ẹ́ mi ti rìn jìnnà kú òun lé níbi ẹgbẹ́ baba nepa ilé baba nepa yẹn kọ́nà abẹ ni mo wà tí bọ́bọ́ kan ti ná mi o má jẹ́ kó pa àwọn méjì ni o baby wàá mọ̀ ókè mo ti gbọ́ wàá mọ̀ èèyàn tí mo jẹ́ lé wọ́n mẹ́yàn tí mo jẹ́ wọ́n máa ti wọ́gọ̀ wà bá kẹ́sọ́ orílẹ̀ ríngì mi ti ń jábọ̀ góòdù ló ń jábọ̀ yẹn ayé yín ló ń jábọ̀ ń gbàtọ̀kọ̀ mi bá ní ẹ̀mú nǹkan tó ń ṣẹlẹ̀ tọ́lá àánú wọ ló ṣe mí. kókó bá mi o òun nìyẹn òun nìyẹn mo gbọ́. Get back! Are you stupid? Yes! Yẹ́nì kìí ti jábọ̀. Wọ́n kọ́ rárá kọ́. Yẹ́nì kìí ti jábọ̀. Measure take Where's the driver? Ẹ wẹ̀rẹ̀ ni ló drive. You you you beat my wife. Yeah. Sójà wife lẹ bá ṣe é ẹ ti ń ṣe ọjọ́ ti pẹ́. Ó padà yọ̀gò ní ṣàgbàlagbà. Yes. Okay. Mo máa ń gbọ́rọ̀ tó kọ́ mi Yes. Are you crazy? It's crazy. Ewo le ke kí ni tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ ń sìn. Are you crazy? Crazy ni. Ṣo fẹ́ ni? You beat my wife. I will kill you today, wallahi. By the time I finish with you, you will get your life. Bye, sir. Akin. Sir. How are you? Hi, sir. How's Kaka? Hi, sir. Shaza! Shaza! Shaza! Shaza! Oga, look at me. Shaza! I'm sorry. Shaza! Shaza! Shaza! Shaza! Sasa! Baby! Sasa! Ah, it is. Sasa! Sasa! Sasa! Sasa! Ah, between me and you. Orí mọ́tò to tó dúró yìí. Yes, sir. Yeah, tell ló wà ní lane? Ẹ̀yin ni sir. Yes, sir. Thank you very much. I don't have much to say. Right? O máa gbé máa yín sìn. Ìyàwó ẹ̀ ní sójà lọ́kọ òun. Fine, èmi ò dẹ̀ ah. Right? Now, wàá gbé sínú káà ẹ̀. I love fi sí gadroom fún mi. yes sir. Ah. bye bye the next week máa yọjú sí mi. Ah. na ẹlẹ́nkejì ah, where's the key. Bring it to bírèkì tó ayé pàjẹ́ I nínú ẹni nàkúnná sí i. baby you go ah! see. Hey, move it. Sir. Sir. Move it. Move it. I move. Wàá gbé mọ́tò yìí tẹ̀lé mọ́tò yìí kó wà nígbà tó kọ́ pààkì sínú báràkì mẹ́rin. Ọkọ̀ máa kó bá mi lé. Ọkú ẹ̀yọ́ ńlá kọ́lé ẹ̀yọ́ ńlá. Jọ́sà! Jọ́sà ẹ̀jọ́! Yeah, báwo ni o yà báwo kẹ what wọnà ọlá nígbà wo nìyẹn wọn jà ń club lánàá so wọn tún á gbé dé online báyìí sí ó wà nílé it's alright it's alright it's alright it's alright màá bẹ̀ sọ létà màá bẹ̀ sọ létà gbé wọ́n lọ́la fún Daddy, wọ́n lè ń pè mí. Wọ́nọ́lá, kí ni problem ẹ̀ náà? Daddy, kí ni mo ṣe? Kí ló pa ìwọ pẹ̀lú ọmọ mínísítà kan tó ń lẹ́jọ́ pàdé ní club lánàá? Ẹjọ́ bára ń jà. Ẹ tún á gbé ọ̀rọ̀ ìjà yẹn, ẹ gbé dé ọ̀nà ẹ̀bẹ̀ sí ní búra Oh, so ọmọ mínísítà ni dáàdi èmi mọ̀ pé ọmọ mínísítà ni tó bá tẹ̀wá jọmọ mínísítà nǹkan ṣe bọ́mọ èèyàn ńlá lèmi náà. ó fún mi látitude ni mo dẹ̀ ní bá wọn dá sẹ̀ríà fún. ok ó fún ẹ ní attitude wọn ni kò bẹ dá sẹ̀ríà fún pàtàkó fúnra ẹ. màá jẹ́ kó mọ̀ pé yín tí ajá tó fi ń bá ọmọ ẹ̀ ṣeré ló fi ń bùjẹ nítorí pé mi ò ń fọ́ọ̀kùn ẹ̀ kí n gba ilé tí lásán ẹ̀sẹ̀ àtọ́nlẹ̀ mo fún ẹ ní freedom does that mean pé you can just talk to anybody the way you like dájú ó fún quiet otherwise you find yourself in a rank court My dear, kó mọ̀ pay, ọmọ sójà tí wọ́n fẹ́ pùf proof here on my jẹ́ lẹ́nìí you understand wàá ṣe báyìí ò ní rí tomorrow sir ẹ gbé ọmọdé yìí sínú mọ́tò ẹ gbé lọ sí barak mi kọ́ tì mọ́bẹ̀. sorry sir. obey my order. Hey. ọmọ tí a bá wí tó wàrùn kì kòtò ìparun ló ń wà fúnra rẹ̀. mo dààmú sẹ́rí ẹ̀ ẹ̀ mọ ní ìdíkẹ́ mọ́ sọ́kù kankan níbi tá a rà bọ́rọ̀ dé yìí o ẹ wò ọ̀rọ̀ yorùbá lèmi tẹ̀lé yorùbá bọ̀ ó ní ẹyẹ ilé òní bonílé jẹ kó bonílé mu kó wá dọjọ́ kú àbí sòrò kó wá lòun ó yẹ rí èmi ò lè ṣe báwọn lóòótọ́ mo mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ mi àmì mi nífẹ̀ẹ́ yín ọlọ́run sì rí inú mi ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín inú mi ò sì dùn ipò tẹ́ ẹ wà yìí Hate that you should have. You did it. Obìnrin ni mí náà ń fi tọ́wọ́ tì mí mú. Ṣé gbogbo wa àti bọ̀dá Adénọ́lá àti Kòǹgẹ̀ àti Gẹ́tímọ́ọ̀nù gbogbo ala tí ń bá ti bá dáàdì sọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọn dáàdì wọn ń rojú báyìí ló máa ń rojú ni àìrúdu wọn nílẹ̀ gbogbo ala mọ̀ wọn àmọ́ gbogbo ìgbà tó dún wọn bá ti wà nílẹ̀ báyìí àmọ́ bá ṣe bá ṣe sẹ́ẹ̀tì dáàdì ọ̀pù tá a gàǹgì báyìí táàrí ìbá wọn dáàdì ò sì gbẹ̀bẹ̀ yín torí mo ti miss yín mo ti miss yín ẹ pẹ̀lẹ́ mo sunkún ah, ẹgbẹ́ mo sunkún mọ́ arẹwà yìí sunkún arẹwà yìí sunkún o arẹwà yìí sunkún ẹ wò sẹ́rí bí tẹ́wà ibẹ̀ bá ti wá ń ronú ẹ mọ̀ òrùn ni o èmi ò sì fẹ́ kí ẹ rò kódà mo miss yín mo miss gbogbo wàhálà tẹ mọ́ fún mi nílé mo miss Yeah. Daddy. Yes. I want to see you. Ó fẹ́ Yes, Daddy. Bọ̀ nílé mo wà Daddy. Daddy. Daddy. Yes. Da Daddy. Yes. Okay, kí ló fẹ́? Daddy. Torí wọnú ola. Thank you for wọnú last sílẹ̀. Can fi One ọlá sílẹ̀ wọ́n ti sọ fún ẹ pọ́sẹ̀ méjì ló máa lomi tó wà. ó pọ̀ ọmọ tó bá sọ pé òun ní gba ẹ̀kọ́ òbí wọ́n máa kọ́ láti ta wálé ni do you understand wọ́n á kọ́ níbi tó gbé wà yẹn time tí o tó bá miss wọ́n tó miss èmi tí gbogbo àwọn tó máa ń rí tí ò bá rí wọn á mọ̀ pé orí èèyàn máa ń pé. daddy please i'm begging release Wonu right now now now. look ẹ ṣé o miss ẹ ni. gan. o miss ẹ gan abi. bàjẹ́ bàjẹ́. kò ṣe o máa láti lọ bá bẹ́ẹ̀ ẹ ah no ṣé o mọ̀ láti lọ bá mi tẹ́ pé lóòótọ́ ló bá mi ìṣẹ́. mi ò ní ìṣẹ́ mọ́. I'm in love with two men. I don't know which one to choose. Yeah ibà máa gbọ̀n báyìí tó ń kàkà yìí ibà yìí kàkà yìí. ọwọ́ ìmú mi ọlọ́run ó mú mi bàjẹ́ ẹ ṣé ìwé náà ní girlfriend ayé o mi ní girlfriend. tani. ǹjọ́ ǹjọ́ máa sọ pé ah. ọkùnrin tí kò bá le ọ̀nà àṣẹ. gáfárà ọlọ́run ẹ ẹ bí ẹ̀mí lólobó máa ń lọ yìí. ìwọ. ó máa yẹ ó ní ṣe má jìnnì sọ fún ẹ sọ fún mi jẹun gbọ́dọ̀ wọn. èyí máa ń ṣe sixteen. sixteen ah ilé àfẹ ìṣú kílẹ̀ tó mọ ohun torí ẹyọ kan gan pẹ̀lú bó ṣe máa máa wọ́ bí òjòlá ìtànlẹ́jò dẹ̀ mi owó báyìí láì ṣe káwórì. tí mi bá ń ṣe níwájú yẹn ó máa ń máa ń máa ń máa ń yá. ó máa ń sọ̀rọ̀ sí ní gan àwọn èèyàn máa ń fojú ẹ lómi o ṣòro obìnrin mi ojú ẹ̀ka máa rí wá ìlú ẹkú lójú tó bá dórí ìwé ìrìjà hmm, á dìdàkudà ìmí ojú ẹ̀jẹ̀ máa ṣe fẹ́ fẹ́ wá dórí ẹ̀jẹ̀ nínú àwọn àbí lọ́gbọ̀ọ́ Guarda. Vedi? Aspetta. Aspetta. Daddy? Daddy, welcome daddy. Daddy, ẹ dákun, ẹ dákun ẹ mọ́ bínú. Dọ́ọ̀mù bọ̀, ṣe bó yẹ kó wà lẹ́nu gẹ̀ẹ́tì tẹ̀ ní kí ló wà mí? ẹ̀yìn ẹnu ẹ̀nà náà lọ yẹ kí n wà àmọ́ torí wọnú ọláláì wà á yín wọ́n ní ẹ̀yin àgbálẹ̀bọ̀ lẹ́ni ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. ẹ kọ́kọ́ ló jẹ́ ṣì fọ́tàn di íńtánẹ́ẹ̀tì on íńtánẹ́ẹ̀tì. ó mà ṣe o síbọ̀mọ́ kése lè burú títí títí àní lọ́mọ ẹni fẹ́kùn pàjẹ́. no daddy ofun fẹ́kùn daddy take her to guard room don't lie daddy did not give her to tiger. Ah, ilé ayé bọ́. mo ti sí fáǹsì ṣe o mo ti fáǹsì ṣe o mo ti fáǹsì wà láyìn ẹ kó mi mú èèyàn ẹ kó mi mú èèyàn ẹ dákun torí ọlọ́run ọba ẹ jèbù rẹ ẹ bá ń perí jìn. Ah, kasale wọlé. Ah, ẹ jẹun wà báyìí ẹ jẹ mi wà báyìí gbogbo nǹkan tẹ sọ pátápátá ni mo gbọ́ you understand mo gbọ́ yín dáadáa mo gbọ́ yín dáadáa ṣùgbọ́n gbogbo yín kò sẹ́ni tójú ẹ̀ fọ́nú yín o nínú ilé yìí o tẹ bá sọ pé ẹ̀ mọ ìwà tí wọ́n lọ́la hù màá ronú sí ohun tẹ bá wáyé ní alẹ́ ìsí ọ̀la màá fún yín lésì ṣùgbọ́n kó tó di pé màá fún yín lésì yẹn náà wọnọlá ó ń láti ṣe undertaking fún èmi wípé gbogbo ìwà játijáti ìwà rándanrandan tó ń hù yìí òun àríwá ẹ̀ bọ́lẹ̀ that is number one ẹlẹ́nkejì ọmọ tó bá jà ní club tọ́jú ń búra wọn online á padà tún take apology lọ ọmọdé yẹn online mi ò mọ ẹ bí ẹ mi ò mọ bó ṣe jẹ ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ ni mo sọ fún yẹn dadi wọn ò ṣe é wọn ò ṣe é bó kúkú sì lè jẹ́ pé ìfọ̀ntí ìgbàrún gbogbo ẹ̀ náà ni wọ́n fi ń jẹ́ èèyàn nílẹ̀ àmọ́ olúwa olúwa òṣèlè ìgbà náà ni bọ́n ṣe wà nínú gádùrùmù látijọ́ yìí náà ni ẹ dákun ẹ mọ́ bínú ẹ forí jìyàn. tí o bá ṣe problem ṣe wà. irú yín ló fẹ́ gan ni ẹ wo àwọn èèyàn máa ń ṣèlérí àṣà kan lé tó ṣe ẹ bó ṣe wà ó jáwé dìde wípé bọ́kùnrin bá tó ṣe ẹ̀ tó jágbàlagbà á ló ti yóò dìjú bó bá jọmọdé alókèrè ju ẹgbẹ́ òun bó bá jẹ́dẹ́ ó lò tí tóbi bíi tèmi bíi kínní tó bá ti ń ju aléègùn ọrùn ẹ̀bà rẹ jẹ́ practical ni bó ṣe wà ẹ máa tó máa gbẹ̀yìn ẹ̀ bó ṣe wà online ló máa ti ta ìgbẹ̀yìn online ló máa gbẹ̀yìn ẹ̀. it's okay. ẹ máa gbọ́ ó ẹ let ọ̀gbọ́n tí olórin ní gbogbo ohun síkì síkì ilẹ̀ ni ó padà jẹ́ tán ilẹ̀ ni ó padà jẹ́ ẹ bẹ́ẹ̀ mọ̀ sọ fún mi tọ́ba lè yàn gọ́ láyé ọba ngọ kí ló jẹ́ délé ẹ̀gbọ́n. Ah. ìyá àtọ́jọ́. thank you my friend my friend my friend. my friend. you are waiting. my friend. Mm-hmm. Too much baggy lips. Thank you, Daddy, for forgiving my sister, Onuola. Mm-hmm. Mo gbọ́ ọ. Emma, má bínú sí mi. Mi kò like but she treat me be common criminal. Common criminal like her, me. Mi she criminal ọmọ mi ní ẹ̀, ó ṣe àìgbọràn tí mo lè ti ń bẹ́ sọ for long ó dà you don't want to listen to me so mo kàn lọ I just kept it there. tí sójà bá tiẹ̀ mọ́ gàdúrò wọn ní kẹ́ni lọ kẹ́kọ̀ọ́ ni wọn ní pa wọn ní ṣe kankan ṣùgbọ́n tó yẹ pé ọkùnrin tó stọ́mọ̀ wọn bá wí o wọn bá wí o jẹ́rìí sójà kò lóbìnrin lọ́ọ́ àwọn nǹkan tí mo mọ̀ pé mo pé máa mí ìsọkọjá àwọn nǹkan tó ń jẹ nínú ilé ń bí tó rí jẹ lọ́hùn-ún dẹ̀ wá mí sí gbogbo àwọn tẹ́jọ́ máa ń ṣe wàhálà pẹ̀lú ra yín à wo tẹlifíṣàn o ò rí dáde ọ̀rẹ́ gbọ́n ẹ. mo miss denola. bọ̀dá denola. Mm, bọ̀dá denola. say that again. bọ̀dá denola mo miss ẹ. mo miss yín yín yín yín yín. mo miss yín. lẹ́nu ìgbà tó dẹ̀ tí wàá dé lájẹ̀ tánṣìn mo mọ̀ pé alice Eh, àwọn nǹkan tó wà á ti máa jẹ àwọn nǹkan tó dáa díẹ̀ you eh, look at your brother kò sí nǹkan tí mo bá sọ láyè tí ò gbọ́. I am a gentle somebody I I am not stubborn. Hmm. Hmm. what are you feeling like? Hmm? ìwọ ọ̀fẹ́ gentle ọ̀fẹ́ ìwọ eh, ṣe mọ̀ pé nígbà míì máa kọ́ máa wo báyìí pé ìwà tó bá tó tẹ̀ stage kan kò máa gbọ́ ṣé ó yẹ kó máa lárúkọ máa lórí three good years three ó tún lé months ló fi jù ẹ lọ three years four months <laughs> mi júwọ́ gan ah hmm. mo ti gbọ́ dájú. Hmm. kò yẹ sìn even ilé ayé tá a wà yìí just look at it. kò sí position tó ń kó lè wà láyé àbí òun wò pé nítorí pé abẹ́ jẹ́ kí ni ọ̀ ex service man ni mí head of state gangan ó máa padà kó ní position tó wà yìí ó máa padà become ordinary person kò yẹ tó bá tó bá tó bá kọ ìsófin ìlú wọn á tìrìtì ẹ á hè tara ẹ. ìyẹn ò sọ pé káwọn ọmọ ẹ máa misbehave kọ́ máa forúkọ ẹ máa rò pé báyà kò sí báyà wọ́n ṣe jẹ́ níta náà so máa rẹ̀ nítorí pé bàbá ẹsẹ̀ uniform ma wá fẹ́ máa believe pé anybody outside there you can just behave to them talk to them anyhow no no no no you know I won't take that from you you see so gbogbo nǹkan tí n bá bẹ sọ tó bá gbọ́ inú mi máa dùn because ìwọ ilé ọkọ ló lọ tó o bá ṣe dáadáa mi àwọn máa fẹ́ bu wa ẹ̀gbọ́n ẹ máa gbé ọwọ́ sílẹ̀ lọ́wọ́ òní kò ní lè mí. ah i have a girlfriend o. that's good. ọwọ́ sì máa gbé oh. sì máa <laughs> so ọmọ tó bá gbọ́ nǹkan tí bàbá àbí ìyá ẹ̀ bá ń sọ fún un kò sí nǹkan tó máa ń máa béèrè lọ́wọ́ òbí ẹ̀ tí ò ní ṣe fún un àfi tí ò bá sí nìkan ló kù má ṣe nǹkan tó máa jẹ́ pé bàtà tó bá tásìkò tó yẹ kó lọ́lé ọkọ tí màá wọ ẹ̀ báyìí pé i'm sorry ṣèbí ọ̀ṣì tó wọ̀n pé mo yọ̀ ọ́nà fẹ́ máa lọ́fẹ̀ẹ́ àmọ́ mo pé iye ọmọ ni pé kó mọ́kọ dé kí bàbá ẹ̀ wọ ẹ̀kọ́ mi kó dẹ̀ ṣe wedding tó jẹ́ pé yes ayé máa gbọ́ ọ̀rọ̀ máa mọ̀ fún. thank you daddy ẹ ṣé gan-an. Um, kọ́ngẹ́dà kọ́ngẹ́ àbí ló ti ń jẹ́ jàre kó kọjá. kaba gbogbo yín náà lè bẹ̀bẹ̀ good bó ṣe máa ṣe oúnjẹ tí ó rich dáadáa fún ọmọ mi tí gbogbo ẹ̀kẹ́ yẹn gbogbo àwọn sport ẹ̀fọn ti jẹ́. Eh? tó máa kú mbẹ kíákíá. Ah. ìgbà tó ti dé èmi náà ti rí i pé àyẹ̀wò ah, ìyà jẹ wọ́n tí a mọ̀ pé àwọn mosquito wọ́n ti àwọn ah, gbogbo nǹkan ṣe ń bàjẹ́ ìgbà tó ṣe lubagin gbogbo ẹ̀fẹ́ bàjẹ́ wọ́n ṣe chloroquine gbogbo ẹ̀fẹ́ àwọn ìwọ̀n náà wọ́n ṣe mí tìǹtì wọn wọn wà kí ń gé èèyàn jẹ lásán sọ́ọ̀dù àti sùrọ̀ọ̀nì wọn bá ti ṣe abáwọn àti sùrọ̀ọ̀fọ̀. wọ́n kún ọ̀dì bọ́ máa tọ́jú wọn ẹ máa wọ̀ ọ̀dì àwọn náà mọ́. máa bọ́ wọn pàtẹ́kì kọ́ máa rí wọn. má bọ́ pa o. ok a máa bọ́ wọn jù hundred. tó ẹ mọ̀ pé gbogbo dédé náà ẹ̀ kọ́kọ́ rí yẹn welcome ni oúnjẹ wà ní. tó máa kọ́kọ́ ṣe pòròpòrò bàbà àti omi ni àti pòròpòrò bàbà yẹn máa fún wọn mu láàárọ̀ máa fún wọn mu lọ́sàn máa fún wọn mu lálẹ́ tó máa máa fún ọjọ́ méjì bá wọn máa bọ́ káàfin tèmi yẹn ọ̀tọ̀ ẹ̀fọ́ wà anímọ̀nìmọ̀nì wóró kò ewúro odò kíní ebolo gbogbo ẹ̀ ló kúnlé kò sí tí ó kúnlé tó ti ìṣàpá tó tonu mọ́yàn ìyẹn ọ̀pá kí <laughs> ọ̀gá náà já sí èmi náà mọ̀ pé èèyàn gidi ṣé ẹ̀rí yàn pákí yẹn ṣé ẹ̀rí yàn pákí yẹn á tún kù kẹ́ màá wá gbé ọ̀tún àárín yẹn torí sàn yẹn <laughs> ó tún ní dáàánú ń lò yẹn fún ẹlẹ́sẹ̀ la máa ń fi yẹn so èyí màá wá gun tí bá ro tí bá a ah, tí mo gun yan tán tẹmọ gígùn títí ẹ̀rí ro ni wá sì jẹ́ pẹ̀lú ọrùn la. èyí tó dárúkọ lẹ́ẹ̀kan ẹ pé ìyẹn pákí. bẹ́ẹ̀ ni sá pẹ̀lú ọ̀mùnú kókò. ìṣapá ń ṣe ọlọ́run bá ọ̀rẹ́ mi kan oúnjẹ tí káká ló jẹ o ah. oúnjẹ tó fẹ́ jẹ ní alẹ́ ọ̀la àbí láàárọ̀ ọ̀túnla ọ̀rẹ́ mi ti máa ma prepare sílẹ̀ sí pé màmá fáìdà bàmíragbá bàmírẹ̀ léwu tóun mi jẹ láàárọ̀ ọ̀túnla nìyẹn o <laughs> máa wọ báyìí ah, bá ní ọlọ́ọ̀bá dájú lọ mo fi ọlá ẹ̀ tọrọ. àwọn ah, fẹ́ gúnlẹ̀ mi ní èmi náà rẹ mọ wọn wọn ga tó sọmọ báyìí <laughs> àwọn fẹ́ gúnlẹ̀ mi ni ṣùgbọ́n tó máa ṣẹlẹ̀ ni pé tó bá ti dàárọ̀ irú àárọ̀ Sunday wọ́n máa ń jẹ̀sùn yẹn wọ́n ò ní jẹ̀sùn lásán iṣu pàpẹ́ àtẹ̀wọ̀ tìlí dẹ̀ máa fá ló máa ra ẹran ọ̀gbẹ́ sí i ṣùwárí yan pákí tó wú yẹn gbogbogbò wàá ti yẹsì wàá ti yọ gbogbo ẹ mọ̀ bá ẹ̀ sà tí máa yọ okun ayé gbogbo iṣẹ́ náà wàá ti bí ìwé èrè fẹ́ òun ni mo fẹ́ kó prepare fún mi. ọ̀gá ẹ mọ̀ gbá odò ń gbójú kò ní bàjẹ́ fún mi. Ah, iye wa ni mí kẹ àbíkúlò ti pè é wàá ṣeré. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ yẹn bí orúkọ ẹ̀ kàn dẹ̀ ó kàn ń sọ̀rọ̀ látàrọ ẹnu ẹ tóbi tọkàn ìjàmbá fífi. Um, mo yọ̀ dáyé fún ibi tẹ gbé dé yẹn. deal with him. no problem. come on, come come come come here come hey come there ọdẹ. ọdẹ ní ẹbí orúkọ ẹ kàn dẹ. fásitì ìjìnlẹ̀ wọ. ó kàn ń sọ̀rọ̀ látàárọ̀. Itọ́ dẹ̀ ń jábọ́ lẹ́nu ẹ̀, ètè ẹ kò ní kàn. Ìgbà tí ó ń sọ̀rọ̀ oúnjẹ, ṣé o ti bèèrè nǹkan tí máa jẹ látàárọ̀? Kí ló fẹ́ jẹ ju rúlu àti Hey, I'm talking, you are talking too. When I'm talking and you are talking is an insult. I'm a soldier boy. Irú àti ló máa jẹ. Excuse me, I'm talking, you are talking back. You are talking to a soldier boy anyhow. Are you in your right senses? I'll lock you up. Ilé onílé mọ́ mi. Eh? Ẹ wo ẹjọ́ àǹtí home in five minutes. excuse me i will dress like a military man so i can deal with you. gbàgbé ìyàwó tó yá lọ́mọdé sọ pé kò ní dáfẹ́ tó máa nà ó. sure one to five ni. tí n bá gbá ẹ ní ẹ̀ṣẹ̀ ní orí. Ah orí mi ẹlẹ́dàá mi má mi má má jẹ́ kí kankan ṣẹlẹ̀ sọmọkùnrin yìí eh? operation ah ẹlẹ́dàá mi ṣàánú mi má má jẹ́ kó tayọ mi má jẹ́ ń gborúkọ lórí ọmọkùnrin yìí mi fẹ́ dópó báyìí jẹ́ kó ṣeé ṣe jẹ́ kó ṣeé ṣe olówó ṣáàrí mi bí mo ṣe wà pé mi ò léèyàn kankan àfohùn yìí náà ah ṣàánú mi o. Oh. ọkọ ò gbádùn ìyàwó òsùnwọ̀n ó ti wá bára ẹ tó fẹ́ ohun ojú wa lójú rí ọlọ́run wa kó ẹ You again? Ah, kí ni kọ́lọ̀ problem ẹ̀ náà? no sọ fún mi kí ló let me tell you something ohun tó ń wá nídìí akọ iṣu kó má rí nídìí ewúra what's the problem. mo ti ń tẹ̀lé látẹ̀kan mo dẹ̀ hàn tẹ̀ mo wá rí i pé o ò gbọ́ òun ló jẹ́ kí n drive bí wọ́n ṣe drive yẹn i am very sorry. Um, mo fẹ́ bẹ̀ẹ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ last time ní club tá pàdé actually mo mọ̀ pé o wà upset and you're still upset now but i'm here to apologize i'm not here to cause trouble. Ma bínú sí mi dad mi lo sọ fún mi bó ṣe jẹ́ àná that's why i'm here to apologize i'm sorry. okay no problem. all right. apology accepted. thank you. but má take easy ilé ayé yìí ó simple try tẹ́jẹ́jẹ́ ilé ayé ò gba bó ṣe ń yẹn do you understand? Ma o rè é. ọṣẹ. see you later. Bye. One, two,

jẹ́ kémi náà wò náà kí ni kí ni kí ló sẹ̀ǹsì. wọ́n kí ni. I can't understand. Mo mọ̀ pé mo ṣẹ̀yìn méjì. I'm not a change person. ẹ wá ń jẹun ẹ pè mí kí n wá jẹun kó dáná èèyàn kò kí n dágbó ṣe ṣebí ká má bára wa ṣe la wà fún we are bound to quarrel tá bá dẹ̀ ti jà jẹ́ ká tètè máa parí ẹ̀ kó máa tọ́nu wa. ó wò wọ́n náà lákì ló tún fẹ́ báyìí torí ọ̀la ẹ ó là ń jẹun àpè ẹ e sí ó ṣàdẹ̀rí pé ndómi àtẹ̀yìn làwa ń jẹ tá bá pè é e sí ìsìn ní ọmọ general kan tó ń bá ti gborí màálù lọ́tọ̀ kan sí kan gbé sórí ndómi àbí kan gbápá chicken àbẹ́sẹ̀ chicken kan gbé sórí ndómi wà ló lè jẹ bàtẹ̀ tún ní ká tún jọ jáde ọ̀rọ̀ tá a jọ ń sọ̀rọ̀ nípa jáde ni ó máa lọ bà wá lójú jẹ́ ń bẹ̀ ni mo yẹn la fi dọ́ra jókòó àyèwà jẹjẹ bàtà fi jẹ indomie àtẹyìn dídì ní titi ẹ̀bọ́ ìlẹ̀ tèmi. Hmm, mo mọ̀ pé ṣe ń bínú náà ni mo mọ̀ pé ṣe bínú náà ni ta ló wà láyé tí ó jẹ indomie ah, ah. anyway mi máa ń jẹ noodles ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mò ń jẹ ṣẹ́ni tó ń jẹ noodles wá jẹ́ ọmọ tálákà ni. Ah, kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà mo ní kẹ́ má bínú mo mọ̀ pé inú mi ló ń kó bá mi. bó bó lòun ṣe dá mi nìyẹn nature mi nìyẹn má take it personal náà ẹ má fi nǹkan nǹkan ara mi kẹ́ máa má fi bá mi jà ó máa máa hot tèmi náà náà. àwọn èèyàn máa ń ṣe mistake náà ẹlẹ́ran ara ni wá. i'm sorry i'm happy òṣìpẹ́ olú òun soft person ni ìwọ náà ló máa ń mú nǹkan kólékólékólé máa fi ṣan sí nǹkan. má jẹ́ lómi. má jẹ́ nàá wẹ́yìn. Ee, o máa ti jẹ́ ìjọba. Bá mi pe ọmọdé kó wá mú. Kúnlé kúnlé. Báwo lẹ́ẹ̀dì? Ṣé ṣé Àbújá ni kò jẹ́ ká girl. ẹ̀? Ọ̀rẹ́ ó ga ọ̀, girl. ṣàmọ̀ ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. A ṣàmà jẹun. Hmm? Kọ́nà ṣàmà yó wa. Àmín. Kí ni kò fún ẹ? Ṣé normal normal ni àbó ti? Ó ah, ṣàmọ̀ pé mi ò ní wàhálà gbogbo. Anything ti wà alright pẹ̀lú mi. You are still thinking like a poor man olòṣì ló máa ń mọ anything olówó máa ń ní specific brand olòṣì ló máa ń mọ anything ló máa po gbogbo ẹ̀ pọ̀ ìmúkúmu yìí. ìwà àtọ̀rẹ́ nu ẹ̀ yìí. iléeṣẹ́ ọ̀rẹ́ ni ẹ̀ máa máa máa máa máa fẹ́ bá jiná tù. Ah. Ah, street ni gbogbo wa o. kí o. street pẹ̀lú bíbí tàbá dẹ̀ máa wo lọ wo bẹ́ẹ̀ instagram ló tún wò wọ́n ti fi ṣépè fún ẹ. ibẹ̀ mú wa o àgbàdo ìgbàdàbà kúkú wà mí iṣẹ́ àní ráyà àmọ́ kan tó ń lọ nù so tí bá ti wà wọn leave bẹ́ẹ̀ yẹn online two four seven kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. online dùn gan bàjẹ́. online olódùn kó dúró ṣé ṣé fake life táwọn èèyàn máa ń live yẹn ẹlòmíì máa yá yá báàgì ẹlòmíì máa yá bàtà ọdún máa ń yáṣọ ẹlòmíà tó wá fíltà fọ́tò ẹni tó kúrú akọ̀dédé gùn so irọ́ ni àwọn tójú wọn so bí oko ẹ̀ oko ẹ̀ oko ẹ̀ pààyàn náà pọ̀ níbẹ̀ ẹ máa fi fítà ti bèbí sórí. wẹ orí yẹn sọnà orí yẹn sọnà because o ṣe àwọn gbogbo àwọn news stand gbọ́ yìí náà tó bá ti ṣá sórí Instagram yẹn àwọn máa ti ń sáré gbọ́ eh. tí o kò ń pẹ́. bí akẹ́mi náà lọ ya pọ́tò sí Instagram kì í máa ṣe yọ yọ àjẹbí hush puppy gushy things gushy things hush puppy trade owó ní wàá tí wàá tilẹ̀ tó sanwó nù hush puppy. kí ni mò ń wò yìí. kí ló ṣẹlẹ̀. gbóná lákọ̀rẹ́ ni. wọ́n wọ́n wọ́n náà láì wo. Ah, wọ́n náà ló ti fẹ́ jẹ́ àbúrò ẹ̀ náà ni of course. kí ló ṣàbúrò mi. Ah, yí yí yí kí ló wá bá débi báyìí. jẹ́ kí n bẹ́ẹ̀ fojú àgbà rẹ̀. Ah, bó kí ló mọ yìí bá báyìí sí i. Yay! Ah, ah, I'm finished. Ah. I'm dead. Ah, ó bọ̀bọ̀ yìí bó ṣe ń wọ́ àbúrò mi. Wo bó ṣe ń lá àbúrò mi. Kí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn báyìí sí. Ah, no no kúló kúló dojú ẹ̀ máa máa máa máa wo máa wo kinní àbúrò mi. Lórí fóònù mi. Ah, wọ́n ti lá àbúrò mi pa o. It's no longer your phone, it's now an SUV. Ah, Dinola ṣe wà nọ́mọ̀ ṣá. Mo wà soldier boy i'm a soldier boy if you touch me i'll tell my daddy's boy to beat you up ah wọ́n ti bà tàbúrò mi jẹ́. mo kọ́ ẹran mi kò báyìí. wọ́n ti lá àbúrò mi. bá ń gbé fóònù mi nà. Ah, ẹ̀rí nǹkan tí mo yí online sí i àti tọ́wọ́ ọjọ́ yẹn tó fọ́ wa létí wọn náà gan gé fún ibóyè ṣé wọ́n wá gbé kiri online ní ibóyè ah! ṣé wọ́n. ọlọ́run o nǹkan tó ga fáǹtì yẹn náà yẹn ó wọ́n ti yá jù ah, bó ṣe fọ́yàn létí lọ́jọ́ yẹn kí lèèyàn ṣe. ọ̀nà tí ì ṣe mí o. ṣé ọmọ general yẹn kọ́ lẹ́ ń wò yẹn ni. Ah, bẹ́ẹ̀ ni àwọn náà ní bóyá ìṣirò. mo ní lórí fóònù mi ó lèmi náà ń wò bẹ́ẹ̀ yẹn látẹ̀kàn eh. ah, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Eh, ṣé kò sọ ọlọ́pàá mi tó bá yẹ pé mo wà nínú sí yẹn hmm. èmi gan máa ṣe mbẹ. Ah, kí ló lè tó yẹ. gẹ́ẹ̀ yẹn fọkọ gan ìgbà tí irú èmi bí mo ṣe wà pẹ̀lú status mi nílùú yìí mo tó sí ẹ̀ ó fi mí pa gan. níjọ́ yẹn gan ó lóun máa pe àwọn àmì kan ná mi èmi ṣe rí i pé mo mọ nǹkan tí mò ń sọ orí ẹ ò pè. Eh, ọ̀rọ̀ ẹ̀ ó ti di talk of the town sí i ikọ́ tó ń sọ nìyẹn ah, ọ̀rọ̀ tó ń lọ sí i nìyẹn bẹ́ẹ̀mi gan ṣe wà gan mo máa máa repost ẹ̀ ni. ẹ calculate nǹkan tí mo rà ẹ jọ ń torí ọlọ́run ọmọ àlè ah, lọ́mọ yẹn bó ṣe wà gan èmi gan fẹ́ máa repost ẹ̀ ni as in káwọn èèyàn wò pa èmi gan fẹ́ pẹ̀lú láti bá yé ẹ̀jẹ̀ ní ìlú. àbúrò ilé yìí mà ti go viral fún mi every time wọn náà wá Jesus this is serious. dang. ó mà ti bá kárí àwọn ọ̀nà I'm telling you. báwo ṣe fẹ́ what? oh, this is serious look at this video. gbogbo bloggers ló ti di pátá. seriously. ọlọ́run. ó lágbára o kí ló máa wá ṣe báyìí báwo ló fẹ́ ṣe báyìí ká báwo ṣe fẹ́ máa lò títí tó pọ́pùlà bẹ́ẹ̀. ó lágbára o wẹ́ wọ́n máa kó yọ máa ṣàkóyọ because this is so serious. lọ́nà náà mo tún máa kóyàn yọ nínú nǹkan báyìí. èyí tẹ́ ló ń lè ní ó ti tó ó ti tó ẹ lóòótọ́ sójà lọ́kọ ẹ̀ tí wọn náà bá wò dáadáa wàá rí i pé gbogbo ara ilé mi ti kó jáde tán dìgbà tẹ́ ẹ̀ fi àjẹ mi ni dìgbà tẹ́ ẹ̀ ń lo agbára sójà lórí mi ni jọ bá ń bọ ọkọ ẹ kó fi lé ilẹ̀ fún mi mo ṣáà ti fún yín lóṣù mẹ́fà ìyẹn ti tán òun ti fún yín lóṣù mẹ́ta sí ìyẹn ti tán ẹ gba báràkì lọ ẹ jọ jẹ́ kí n lọ bá náà. kò tó yẹn ṣé ti sọ̀rọ̀ yìí tó ojú bẹ́ẹ̀ yẹn lọ. ṣẹ́rí bẹ́ẹ̀ ni tíjú bẹ́ẹ̀ ni àwa lè ń sọ fún pé ká gba bárak lọ hmm. kò sí problem a bá yín jíṣẹ́ fún gbogbo nǹkan tẹ́ sọ yìí náà ni màá jíṣẹ́ àmọ́ ṣó yẹ kẹ́nu yín lè béèrè owó. ó yẹ. Hmm. Hmm. àkóyẹ máa sọ fún yín ẹ̀yin máa sùn lẹ́ẹ̀lé àmọ́ bẹ́ẹ̀ ṣe ń rọrùn akóńgbọ́ gbogbo ẹ̀ náà agbọ́ gbogbo soundtrack òun yín wà á máa gbójú ni bẹ́ẹ̀ ni àìjẹun ni àìjẹun ni ebi yẹn lè lọ pa yín kú ní ìtẹ̀wá yìí because inú ń bí mi gan-an mi fẹ́ pariwo ọkọ mi tẹ rí yẹn ikú yìí ló ń kú lọ ọmọ ọlọ́mọ wa lọ jagun wá jagun ẹlòmíì ni wọ́n á pamọ́ èmi ìyàwó ẹ̀ mo ti mọ̀ pé owó ẹ̀mí ẹ̀ ló ń sun fún ṣé yẹ kẹ́yìn wò pé ah kẹ́yìn náà dá sọ̀rọ̀ lẹ̀ yìí o jẹ́ káwọn ọmọ yìí máa gbélé ọ̀fẹ́ ẹ tún wá ní gods ẹ kó lẹ́kẹ̀sán ọ̀run bíi tàwọn akógun ẹ ẹ ń pariwo tá a bá sọ̀rọ̀ méjì sí ẹ̀yin kan baálẹ̀ ẹ̀yin kan baálẹ̀. mi ò sọ pé baálẹ̀ ni mi o àwé tí ń baálẹ̀ ni mo pera mi o ọba lọ́la. ọba lọ́la ibi tí problem ti dé nìyẹn because ẹ lè má jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìlú this way to ìlú ló ń jọba ń bẹ̀ tó bá fún wọn fifteen thousand wọn máa jọba gbogbo lẹ̀kẹ́ yín ìgò tó pọ̀ kò pọ̀ tó wọn máa kọ́ bí sixteen sí yẹn lọ kílẹ̀ wá gbé tẹ̀ ń gbé ẹ wá sọ̀rọ̀ ẹ̀ ń bojú jẹ́ ti squeeze gbogbo ojú ibi fi ń pa yín kú ṣé yẹ kébi pa yín kú ṣáà rò páwọ̀ ògbọ́n ló tọ̀pẹ́ jogun bí ni kó má dákẹ́ mi kàn máa sọ̀rọ̀ ẹ jẹ́ ìjogun ni tẹ wá ń ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ blọ́ọ̀kù ẹ̀yin black kí ni kí ni nǹkan gbogbo nǹkan tẹ́ sọ mo ti gbọ́ o kò dẹ̀ ní dá kí n pè é sìn kí n máa jíṣẹ́ fún àmọ́ má bàa yín jíṣẹ́. gbogbo ètò ìdálẹ̀ àrífín mi mi ò ń ṣọmọdé. ẹ fẹ́ kọ́. at least bí n tó bí ẹ lọ́mọ màá ṣàjẹ́ ẹ̀gbọ́n fún ẹ wo mi dáadáa náà sórí orí bíbẹ́ ń gbà míì ó lè jẹ́ oògùn orí fífọ́ mm-hmm. bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí bí ìgbà kí n gé orí yín dànù ni. ẹ wo make nínú funfun yín ṣẹ́dàgbà ni ṣe dàgbà ni táwọn ọmọ mi bá dé ń ṣe àwọn ọmọ mi tó máa gbọ́n powder sí gbogbo bíbá yín yẹn tó bá sọ yín di ninety nine yẹn máa tẹ̀gẹ́ rìn ni. kí ni gbogbo yẹn kí ló pè mí àti pé ní ìbùfún. mo ti gbọ́ gbogbo nǹkan tẹ sọ màá sọ fún ọkọ mi tó bá ti dé tẹ bá dẹ̀ fẹ́ kí n pè é fóònù mi ń wò mí bóyá kí n bá yín pè é <laughs> fóònù yìí dẹ̀ ń wò mí o kò sí wàhálà. owó ni mo ní kò bá ń pè é oh ẹ jẹ́ bá yín pè sí kí gbogbo ẹ̀kú yanjú. ṣé nǹkan tí wọ́n á sọ yìí tí mo sọ̀rọ̀ bí ọmọlúwàbí pẹ̀lú ẹ̀ ṣé wàá lè di toní fóònù ni. ìwà rẹ dúró gbogbo èsì ẹ náà lè máa gbówó lé. ṣé mo máa pè tòótọ́ ni. o tí mo ti ń dá ẹ nọ́mbà. ṣé kí n máa lọ ni. ẹni ẹyẹ dúró ṣé ìmọ̀ rẹ mo ń sọ tójú sórí ẹ máa lọ ẹ bá ti mọ fún ẹ mojú ẹ máa lọ. ọmọ wọnú ọlá ọmọ kékeré ẹ ṣèmọ̀tàn ó ní ìmọ̀ ṣe òun mi ò nílò láti tún máa béèrè pé ta ni mo ṣẹ̀ nítorí pé èmi gan mọ̀ pé mo ṣẹ̀ tẹrú tọmọ. Ah! ṣùgbọ́n ibi táyé gbà yọ sí mi yóò dá o. owó bí mo ṣe dẹ́ni àbùkù káàkiri àgbáyé. ẹ wo bí tí wọ́n bá mi dé mo wá dẹni tí ò lè jáde nílé láti fojú rí ọkùnrin àbí obìnrin tájọ ń gbénu ilé kan wàhálà ni mo wá tẹni àbùkù láàrin àwọn tájọ ń gbélé ọlọ́run èyí pọ̀ fún mi. nígbà tí wọ́n sọ fún mi ah, kí ló dé wọnúọlá kí ló dé tó gbọ́ kò sóhun tó kù fún mi mọ́ àbí kí ló tún kù ọlọ́run ah. ẹkún dààmú orí ẹkún náà lè sì wà ní mi bí ngbà mò ń kọjá lọ lẹ́ẹ̀kan mo ti bá yín sọ̀rọ̀ mo bẹ̀ yín pé kẹ́ wọlé lọ kẹ́ rí láàsì ẹ dákun ẹsẹ̀ rí gbogbo tó ṣẹlẹ̀ ilé mi ti ṣẹlẹ̀ o kò sí nǹkan tí rònú ṣe fara ìmọ̀ ń bara jẹ́ ni ẹ̀yin lè sìnkún lẹ́lẹ̀lẹ̀ bí ọ̀lẹ̀ àwẹ̀ yìí ẹ dákun ẹ mọ̀ sunkún mọ́ ọlọ́run ò ní fi òòrùn sínú ìgbésí ayé yín o mo tún ti bí yín bí ẹ̀mẹ́ta pé kí lẹ jẹ nígbà kọ̀ǹdẹ̀ tí ò sí ilé ẹlẹ́ẹ̀jẹun ẹ dákun ẹ jẹun ẹ dákun. yes ma ó yá ẹ mọ wọlé lọ ẹ ń sùn. ó ti wà òkè báwọn. ẹ wà òkè báwọn. ẹ ń sunkún omi níyọ lójú yín yìí ẹ wà òkè o. ṣùgbọ́n ah, sani mo sùn kọ́ wọn. ó yẹ wọlé ẹ dìde pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ gbogbo ronú ẹ dákun ẹ pẹ̀lẹ́ yes ma yes ma ẹ pẹ̀lẹ́ ma. Yes. yín máa jẹ ìmú ariwo sẹ́yìn pa ẹ̀wọ̀n ni ẹlẹ́dàá yín yọ yín lọ kí ló ń wá ṣèwọ ọmọdé yìí. lọ́nà wo ni ẹ. kí ni mo gbà lọ́wọ́ ẹ̀ gan-an tó yẹ pé wà á máa lẹ̀ mọ́ mi every time every time. anyway mi ò báyìí wá mi ò báyìí wá kí ni nǹkan sọ fún ìyàwó mi. kí ni ìyàwó ẹ sọ pé mo sọ fún. no no no no no no no ẹ má yẹ kí inú bí mi o ẹ rí i pé mo kó àwọn battalion sójà dání tẹ́ ẹ bá fọ́ǹbù wọ́n á fọ́ǹbù yín lálẹ́ kí lẹ́yìn sọ fún un kí lẹ sọ fún ìyàwó mi èmi nìyẹn mi tẹran sí ni ẹ jíṣẹ́ ẹ fún mi. ṣé kò ní ní nǹkan tí ìyàwó ẹ sọ pé mo sọ fún òun ni kò tó wá bá mi kí ni ìyàwó ẹ sọ pé mo sọ fún òun. ariwo lẹ́yìn lọ pa fún ìyàwó mi. ẹ̀yin rán ìyàwó tèmi sé mi ẹ rán sẹ́mi pé ilé o kìíní kan ṣẹlẹ̀ o pẹ́pẹ́sẹ́ o ilé yìí o kí n sanwó lé o. ṣé ò ní san ni. ìbẹ̀rẹ̀ ti gbọ́tọ̀ yẹn èmi a máa sanwó lé ilé tó yẹ pé àjọ ní ni. kò dẹ̀ ní da fún gbólóhùn tó sọ yẹn àtiwọ́ tó ní gbólóhùn ẹ̀ kò ní da fún pọ̀ ṣé iyẹ̀pẹ̀ ló. no slap him Give him Give him. Ah, o fẹ́ gbé mi létí. Ah, ó máa fọ etí yín ní ẹ̀pẹ̀ lọ́rọ̀ tẹ sọ yẹn ẹni kò lè dá fúnta ni. ṣé iyẹ̀pẹ̀ ló nínú ilé tí mo kọ́ ni àbí block àbí roof ló bá fi ṣe ni. ok ok ibi tí mo ti ṣe mistake mi ò ti ṣàlàyé fún yín nìyẹn àbígbà tí ọlọ́run bẹ̀ yín láṣìírí tẹ ẹ ra block tẹ ṣe faniyan tẹ kọ́ ilé tó fáyìn báyìí ṣé ẹ mọ̀ pé àwọn arábí tán bá wọlé tán ni pé change wà lóyún apààyàn dànù bọ̀ èmi tí mo wá ń bì bí sójà nulẹ̀ ní àdúgbò èmi náà ṣì ń bẹ̀rù ni wọ́n ṣe wá fíìsìtì yìí ẹ̀rọ kó yìí sí bẹ́ẹ̀ ni. mo ṣẹ̀ wá gbà yìí pé abẹ́rẹ́ sójà ń dẹ̀ láàmú. ok ṣé wọn pé ìwọ ló jẹ́ ká sinmi ládùúgbò. má fi gun iná lẹ́yìn. gọ̀ràn gọ̀ràn gọ̀ràn gọ̀ràn béèyàn tó ṣí àṣẹ ojú títì wàá ní ṣètò béèyàn fẹ́ ṣèkó mọ́ wàá ní ọgbọ́dọ̀ wàá rí ẹ̀kọ́ tó ṣe. yeah my god officer. sure. and you are looking at me. sir sir. do you know the meaning of madman. yeah pé wèrè kọlù yín ah, ah. ẹ̀dẹ̀ ń wọ ẹ̀dá wèrè bo easy. ẹ ẹ sójà wọn bẹ̀rù ẹ̀ ìgbà tó jẹ́ káwọn ará àdúgbò sinmi ẹ tóun alẹ̀ mọ gbogbo wa tóun alẹ̀ jẹ́bi jẹ́ barak àbí tẹ́rìtì sójà débì kí ni problem kí ni ìṣòro wọ ọmọkùnrin. nígbà tí wọ́n gbá mi sọ pé sójà ni mí àbí. tó bá a sọ. sir tamba everybody stay where you are you want to deal with my landlord seriously go tani. Stand up, stand up. Go ahead, go ahead, fast, fast, fast, fast. I don't have time. Stand up! with you. Lie down. Lie down. Ah, go, go ah. down. Lie down. Ah. Lie down. Lie down. Soldier, Emma, that's dà sí yín ṣiṣẹ́. Deal with him. Eh? Lie down. Yeah, yeah, yeah. Fúnra mi, fúnra mi. Yeah, yeah, yeah. Oye, ìdí. ẹ mú mọ́ra ẹ ah, mú mọ́ra ẹ ah! pẹ̀lẹ́ ẹ bá dùn ẹ ní sùúrù ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mú mọ́ra. kò yẹ kí ìlú yìí rí báyìí o. nílùú ilé yín kẹ́ni kéèyàn kó jáde kó dẹ̀ wá ṣe yín báyìí kò gbọ́dọ̀ lọ scot free o I must find something to do about it. ìyá ń jẹ́ I find something to do. ṣé òun jẹ́yàn ó jẹ́ bí pèsè à ń sọ̀rọ̀ sójà ó ní yẹ kí ìlú yìí wọ́n náà lọ́ọ́ bá kọ́ ṣe báṣabàṣà. sójà tẹ máa ń sọ yẹn gan ni mi ò tiẹ̀ fẹ́ gbọ́ rárá ní ìlú ìkò yẹ kó rí bẹ́ẹ̀ náà sójà ní gbogbo nǹkan tó bá ti ṣe bá àṣegbé ni this is insane it's insane i won't take that. bùdá mi mo ti ní kí n máa ní sùúrù bó dádì ah, in fact ìjọba orílẹ̀-èdè yìí ní láti wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn sójà sí o wọ́n làwọn ti ti pọ̀ jù kí ló dé ṣáwọn nìkan ni. bọ̀dá mi. láti tí ọmọkùnrin ẹni tí sójà bá pa apagbé ni ẹ jẹ́ ní sùúrù kẹ́ni rẹ yín máa lọ. nìlí apagbé ni. ṣọ́ọ̀kì fẹ́ràn ọmọ ni mo fẹ́ràn wọn lọ́la ni ṣé crime ni fún yàn ṣá pé kí wọn nífẹ̀ẹ́ sí ọmọ tó bí kò yé mi o i don't know bóyá bóyá ẹ̀ṣẹ̀ ni pé mo fún wọnú ọlá ní ní freedom pé gbogbo nǹkan tó bá fẹ́ màá máa ṣe fún un. dájú ẹ má rò ó ó màmá ń bá wọnú ọlá sọ̀rọ̀ kó kí í gbọ́. He's a very stubborn girl. Ó stubborn gan máa máa ń sọ fún all the time. Ẹ ti bí wa, ẹ ti bí wa náà, a máa máa live life wa. Ṣọ́n sà. Yes. Ẹ ẹ sà, oúnjẹ yìí ti jìnnà sà, ó ti dédé gbogbo ẹ̀ mo ti pìpìyà. Wọ́n máa létà ṣá. <coughs> ọkọrẹ tiẹ mo ti mọ ọ̀gá ẹ má jẹ́ kó jẹ́ létà ẹ jọ torí Ọlọ́run ẹ jẹun ṣé rí dédé ọ̀gá ọ̀gá tí everybody ń pè yín torí pé ẹ sì wà ní ẹ dẹ máa pẹ́ fún alágbára Ọlọ́run ẹ nìkú báyìí ẹ jẹun torókùn nù la fi ń gbé títa ẹ torí Ọlọ́run ẹ jẹ léyìí ẹ jọ. okay okay it's alright maa jẹ tí n bá lè dẹ sí. okay daddy will go. Mm. Mm wọlọ́lá ń ó kàn ń ké ni látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹkún ló kàn ń sun ó kàn ń ké wọn látìgbà yẹn kó come outside. pé fún mi. ṣọ́ọ̀n dàdí. one. one. one. is calling you. one. one. I don't know kò yé mi náà kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n náà bọ́lá mi ò dojú tí àwọn tán bí mi spain tó ń kó bẹ́ẹ̀ bí yẹn sí ta ló fẹ́ mú lára ẹ̀. John sir, Daddy. Yes. Wọ́n náà aláìsàn inside. Ibo ló wá gbà lọ? I do, I do. Me, I'm on the outside. She, she's in the inside. Kò dẹ̀ gba outside kọjá, I know say ah. Èwo náà boys ẹni wà létí? Yakub. Yakub. Kasali. Kasali ọ̀gá ẹ̀sà ẹ̀sà ẹ̀ yá á. irọ́ dúnà kí ló máa ń ṣe ìwọ ó kì í lè dúró sí ẹnu ọ̀nà ibi tó wà ní. Ah. ẹ̀yin èké ṣe ẹjọ́ èmi náà ẹbí ẹ̀yin ọ̀gá sójà tí wọ́n ṣe kùn gbẹ̀ǹdé nù àwọn ni wọ́n wá bá ń gbé tọ̀ ọ̀rọ̀ wa wọ́n wá fọ́ ọkọ mi lọ́rùn bí gbàdé yẹn gbé bébí asọ̀rùn báyìí àwa wọ ọkọ náà lọ nígbà tí ń fi gbóhùn yín ni mo ti dárò ọkọ mi ọ̀wọ́n eh, um, ibo ni wọnúọlá gbà. wọnúọlá wọnúọlá wà ó ti jáde sà. pẹ̀lú wàhálà tó wà lẹ̀. ẹ ń gbàdọ́ pé ẹ̀yìn wọnúọlá yẹn sàrò máa jáde jẹ́ pé kọ́ lọ wàhálà ẹ̀ ń sọ̀rọ̀ kí ni wàhálà tó wà eh, wàhálà wà ṣé tàwọn Boko <laughs> Jacob àti wọ pẹ̀lú ẹ̀ ẹ jáde lọ́sìn ibikíbi tá a bá máa wá wọnú ládé right kí n tó múra tán kí n tó jáde sìn kẹ́ mi make sure bá mi bàyẹ̀ now get out. let's go let's go. let's go let's go. ẹ ẹ lọ ẹ lọ kí ló kàn ọ pẹ̀lú ibi tán lọ yẹn. I don't want let's go. let's go where. Get oh, inside. Onola is missing. Get inside, my friend. Eh? Get inside. <laughs> Daddy, daddy. What well, my friend? Daddy. Thank Yes. Oh beware. be well. Oníọlá will come back home. She'll be fine. Èmi náà èmi náà miss ẹ̀. Ẹ má ronú mọ́. That's okay. Thank you wọnú ọlá wọnú ọlá gbọ́rọ̀ tí bàbá rẹ̀ ń bá ọ sọ. gbọ́rọ̀ táwọn rẹ̀ ń bá bó ṣe ń ṣe èyí dẹ́rù bà báwo ló tún ṣe ń ṣe é jọ. ọmọ akùn pẹ̀lẹ́pẹ̀lẹ́. dókítà kan sọ pé mo ti wà ókè bọ̀ kí n rọra fún wàhálà ah, eh. kí n má fa wàhálà pé because n máa tún bẹ̀rẹ̀ fún dípò àbò pariwo àbí mo fẹ́ máa ṣe nígbà tí ẹ nù. ẹ ti máa lọ tí kí ẹ bá tún lọ òkun mi pé mo lè gba abẹ ṣubú and pé wọ́n á rí i pé máa lọ resort sí nǹkan míì tó tún máa lè ju eléyìí lọ ah! kò ṣe ṣáà wà kí ẹ fún kí n má ṣe wàhálà. ìwọ náà ti fi ti ara ẹ gbọ́ ó ní kó má ṣe wàhálà in fact tó bá pè mí gan-an nu létí mi ò bá tètè gbọ́ gbogbo nǹkan tó me fẹ́ sọ fún mi kọ sílẹ̀. ìfẹ́jẹ́ kò pariwo rárá má bẹ́yàn kankan fa wàhálà mi dépò tó máa di pé òun gbẹ́mí ara ẹ̀ sókè. ẹ ọkọ mi ṣàánú mi mi ìfẹ́ dopò sọ̀gbọ́n má fa wàhálà pẹ̀lú èèyàn kankan débi tó máa pariwo jọ ṣàánú mi èyí tí ẹ jẹ́ kéde wá báyìí náà. ṣùgbọ́n fún òde bí ẹsẹ̀ náà wọlé. ẹsẹ̀ níbi láti bí báyìí ó ṣe dùn mí àbí dára dùn mí. jọ mí lójú gan ni o mi ò tiẹ̀ mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ mi mi ò mọ bí mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ irú èèyàn bíi tiẹ̀ ó ṣọ̀hún látijọ́ tí mo ti rìn mi ò tí ì pàdé èèyàn bíi tiẹ̀ rí látúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ní supermarket lọ́jọ́ yẹn ìwọ náà ló tún wá gbà mí tọwọ́ tẹsẹ̀ tí mo wà nínú ilé ẹ̀ <laughs> ṣebí mi ni mo sùn yìí tó gbé drink wá bá mi. Oh. Folabi. I'm a very nice man, you know. Um, what well, now you see? That's all right. So to to me, ayé. Àwọn Yorùbá máa man who kan wọ́n ní pé òjò lè pa ẹ̀wọ̀n wọlé mi lẹ́ẹ̀mẹ́ta even more than three ó lè pa ẹ̀wọ̀n wọlé mi hundred times. But but mìtì gbà yẹn tó wó mi pé ah, ta lè léyìí torí bíi sálámọ̀ yìí torí bíi bòròró yìí tó wó mi pé báyà Boko Haram níbi kọ́ yìnbọn pa you see nílé ayé a ní láti máa sọ bá ṣe máa wùwà torí ènìkan torí ọjọ́ ọ̀la ni àwọn yorùbá dẹ̀ máa ń pò wí pé ọ̀la òun ni àgbà ẹ̀ ní because àmọ́ nǹkan tá a máa dé bá lọ́la tó ti di bẹ́ẹ̀ and that aside ìgbà ló máa lọ yọjú sáwọn family ẹ̀. very soon máa yọjú sí wọn mo miss daddy gan mo miss ẹ̀gbọ́n mi. I know too. mo miss Débọ́lá. tí ẹ mo ti bèrè pé ìgbà wo ló máa it's fine. lè mọ̀ pé àwọn náà mi sí. everything is alright I know. bẹ̀lẹ̀. ṣé kì í tún fún ẹ ní. dájú ẹ má bínú sí mi mo mọ̀ pé tara mi náà lè ń bá mi sọ i'm very sorry you know i love you and i know you love me too ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. it's alright inú mi dùn pé ìwọ náà kò gbà pé ó ṣe mistake ó dẹ̀ mọ̀ pé tara ẹni mo ń sọ fún ẹ wọ́n náà láàrún mélòó ni inú ọ̀yàn. tí màá wá lajú mi sílẹ̀ dókítà ló bọ̀ kó wọnú ẹ̀ kò ṣeé ṣe I was with my doctor yesterday BP was one ninety one ten. má bínú sàn. ó máa ṣe nǹkan kan fún mi ọkùnrin tó kó lọ báyẹn right ṣe abáṣẹ́lẹ̀ jẹ́sìn get into four weeks náà tó fi nílé lẹ̀ wà á lọ mú ọkùnrin yẹn wá before me I want to see him. Okay, so that anytime tí o bá ní sílé wà á jẹ́ kí èmi mọ̀ pé ọ̀dọ̀ ẹni ẹ ló ń lọ wàtẹ́mi ò bá ti rí ẹ lé mo nígbàgbọ́ pé ọ̀dọ̀ ẹ ló wà. mo sì gbọ́ sá tó bá jẹ́ pé nǹkan fẹ́ nìyẹn. do that for me. màá mú wá sá. ẹ sá. Thank you, Dad. No problem. I love you. Love you, my dear. Thank you. Um, dinner now, come. One minute. but damn me. bọ́dá mi ṣẹ̀dẹ̀ realize nǹkan tẹ fẹ́ ṣe yìí ṣá ẹ ẹni tí boys wọn gang rape in yellow, wá wò tí ẹ fẹ́fẹ́ tó yẹ pé fídíò go viral on social media ó break record go ìyẹn lówó ìtẹ̀fẹ́fẹ́ who does that. Hmm. àǹtí fún mi àwọn guest tí fídíò wọn ò go viral ńkọ́. àwọn kan wà lábẹ́nu tó yẹ pé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ó tẹ́lẹ̀ bù jù báyẹn lọ tó yẹ pé àmọ́ àgbọ́ ilé ìta gbọ́ la gbọ́ náà síbi torí pé a gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sóhun ló sì jẹ́ kí ìwọ náà ló yẹ kí ìwọ náà máa rán máa tọ́ ara ẹ báyìí. òun ló mọ̀ rí torí ìtirẹ̀ ṣe ṣẹlẹ̀ sí náà ah, ọmọ tó yẹ pé gàlẹ́gàlẹ́ ẹ̀pọ̀ ìgbéraga everybody ló máa máa fífọ́n pọ̀ sí. sọ fún mi tó yẹ pé òun ló ṣẹlẹ̀ sọ́kùnrin kankan ló máa fẹ́ wọ̀. ẹ̀gbọ́n mi kò lè ṣẹlẹ̀ sí mi láéláé ọlọ́run ní jẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ sí mi. dá mi lóhùn. ẹ̀gbọ́n mi nàìjíríà la wà yìí nàìjíríà la wà kọ́ńtì wa yìí ò gba gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ṣe fẹ́ máa rìn long street nsìn kọ́ máa tọ́ka sí girlfriend yín pé ọmọ tí wọ́n gang rape nìyẹn ẹ ṣé ojú gan ni máa tẹ̀yìn gan fúnra yín ni ẹ lè fẹ́ gẹ́ ọ̀yàn o ẹ lè fẹ́ ẹ lè fẹ́ rárá. it is my choice mo dẹ̀ ti rò dáadáa mo máa fẹ́ wọnú ọ̀la as a matter of fact mo máa ṣe society ready for. the correction of stigmatizing people has to stop for somebody tí o bá yí ẹ má pè mí i am done with you now leave. nonsense ìwọ ló máa sọ ẹtí mi máa fẹ́ fún mi that's nonsense bí a bá tẹ̀ sí fàyè bá you have the God to come into my room. yọpẹlú yọpẹlú kò tán ọ̀gá mi ẹ ọ̀gá mi ṣé kò tán yín mo bèrè yín ṣé kò tán yín sìn. ẹyẹ ilé ló ti yín bá yín tàn táàdì yẹ bá bá yín lọ́wọ́ sí i dóńbìsìlì wọn á sí i lára ṣe fẹ́ gbọ́ mo ti sọ fún àwọn àdúgbò yí pé kọ́ wa bá mi dí pẹ̀lú yín ẹ tí wọ́n bá bá yín bí gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti níbí. baba sójà wa. Soja. ọ̀rọ̀ sójà náà. sójà ó ń ṣe sójà mọ́ ah. ṣé wọ́n ti jáde àǹkẹ́ ibi tó ti ń bọ̀ ah. ọ̀dẹ̀ ṣé wọ́n ní nǹkan ló pa ọ́ máa ṣe sójà. ó da ẹ̀jẹ̀ má bínú sáyé. má lọ́bẹ̀ lọ́bẹ̀ àwọn fámìlì yín barracks. ẹ má wọrí a máa fún yín lówó yìí. àtijọ́ tèmi ti ń bẹ̀yìn kan ṣẹ́ gbà. ẹ ẹ wo ẹ̀yin náà mọ̀ pé mi ò kì í ṣe èèyàn bẹ́ẹ̀ àbẹ́yàn bẹ́ẹ̀ ni mí. èèyàn bẹ́ẹ̀ ni ẹ aláìdá ni ẹ aláìdánilẹ́jọ́ ló ti sanwó lelas. láti. ẹ wọ́n fún ẹ ṣáà mọ̀ gbogbo ogun kò yí sí láti ro báyẹn. mi ò gbọ́ nìyí. má sùn mọ́ mi o tí n bá bẹ̀rẹ̀ owó wàá sọ pé o máa nà mí o máa ṣe o máa ṣe gbá wàá yọ dága jáde. mistake ni mo ṣe àbí sweetheart mistake ni mo ṣe. owó ewu bọ̀bẹ má bínú ẹjọ́ ẹ fún wa ní last chance ìwé oníṣẹ̀lẹ̀ máma wá báyé máa sanwó yìí. ọmọbìnrin yìí má kẹnu sí mi bó bá fẹ́ sọ̀rọ̀ kẹnu sọkọ ẹ. ìwọ náà kẹnu sọ́dọ̀ mi má kẹnu sí wọn. nítorí ìgbà tí mo ń béèrè owó ilé mi ó ṣojú ẹ ó dá sí i ṣó dá sí ṣó ní kó fún mi lówó ilé mi ṣó ó fún mi lówó tí mo fi kọ́ lé mi. Eh, barracks là ń wà kó sí much barracks bàbá. ẹ eh, èmi dẹ̀ fẹ́ dẹrù yín síta ẹ máa kó lọ sí barracks yìí ṣé bíbẹ̀ níjọba kọ́lé fún yín sí ṣáàmì gbẹ̀gbòrò ni mo bèrè ṣáàmì gbẹ̀gbòrò ni gbogbo àwọn ẹgbẹ́ wọn wà lójú ogun tó ń jagun ìwọ ìwọ ìwọ ralẹ̀ mí nínú ilé bí. ẹ̀bẹ̀ yìí náà lè advice pé kí n má bá wọn lògùn pé first born yín ogun ló kù sí. àbí kó má sọ̀rọ̀ náà orí ẹ̀yin ò pé kó má lọ jagun. ṣé bẹ́ẹ̀ máa ń rán wọn létí gbogbo ẹni ẹjọ́ ẹ fún alẹ́ ṣàṣẹ ìjọ tó lọ lọ́kùn fẹ́ lọ kó síbi tá a fẹ́ lọ ẹjọ́. má gbàlú ọkọ ẹ lọ tó o bá níbi tó má lọ èwo ń tèmi ṣé mo ti torí yín kọ́lé ni sami ń dọ̀bálẹ̀. ẹ wo tèmi ẹ. mo bèrè ní sami ń dọ̀bálẹ̀. àìlówó lọ́wọ́ ẹ ó ti mú dọ̀bálẹ̀ dání àbí ó ti mú dání báyìí rẹ jọ sá o. a ní ọmọ ẹ kókó ń lé mi. Ah. a lè kókó báyìí náà táwa ti máa kókó ṣé báàgì méjì la gbé wọlé. ayé ẹgbẹ́ náà jẹ́ kó lọ. Ah, ah. ábí ò rí bí ọba bí ọlọ́run kò sí. ìyẹn wọnú ọlá náà sọlọ́run lè padà sọ yẹyẹ wọnú ọlá di ayẹyẹ sọ́nà lè padà sọ yẹyẹ ìwọlọ́nù ládi ayẹyẹ onú ńlá ló wá rọ́kùnrin tó ń gbé gegegege orí pọ̀pọ̀ tó wá fẹ́ biggest boy very calm guy. àwa kan tí nude pictures wa ò sí ní íńtánẹ́ẹ̀tì àròkọ fẹ́ àríyàn gbé wa sílé. ó ah, oh mà ga o. wọn ò fẹ́ wa o tó ń bá ládùúdú jù wọ́n ní ṣípẹ́ wọ́n á ní ṣípẹ́ ọlápọ̀pá jù kí lè tó sọ bẹ́ẹ̀. ọ àwọn àwọn kọ́mẹ̀ntì ayé ọlọ́run ọba ọ sẹ́yìn tó náà gbàgbé o àbọ̀ gẹ́ẹ̀ wọnú wọnú láàyè yan <laughs> ọmọ dáadáa ni ṣáá. kí ló ṣe ṣípẹ́ olú kí ló rò tó báyìí kí ló rò lọ látàárọ̀ ni tí mò ń bá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó lálùbáríkà aṣọ́gbọ́n àwọn tí mo sọ ni wọ́n náà láti fi ọkọ gidi ọkọ alálùbáríkà aṣọ́mọ olóríire ni wọ́n náà láì ilé ayé ìmọ̀ra lẹ́sìn ibẹ̀ ni wípé èèyàn ṣàgbọ́dọ̀ ṣoríire no matter what torí pé kí ni gbogbo àwọn tó ń fẹnu yẹ̀yẹ́ èèyàn báyìí gbogbo ọ̀nà máa tún padà wá celebrate ẹ̀ imagine gbogbo àwọn tó ń sọ bad bad comments nípa wọnú ọlá àwọn náà wá ṣe congratulation you are best couple you are sweet home i wish you well so wọ́n lè máa celebrate wọnú ọlá báyìí. Hmm, èmi náà báyìí o ọlọ́ṣẹ́ tiwa náà ẹ̀wọ́ náà àwọn ọkọ̀ very soon ojú ló pẹ́ sí. mo ti understand nǹkan tó ń rò òun wo iye tó fi ń ṣe cream àbí gbogbo owó tó fún mọ̀ ẹ́ last time tó bẹ́ẹ̀ fi ṣe cream ṣé irú cream tó ń lo yìí kò yẹ kó yẹ kó ti di bọ̀bọ̀ kan kó fẹ́ kó má máa tẹ̀ fowó ẹ̀ ṣe ra cream mọ́ kó easy èmi náà èmi náà èmi náà bá mi ṣe tó ẹ mo ti ń pẹ́ nu lé mi lè bá mọ sí sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀kọ̀ ọ̀rọ̀kọ̀ ọ̀rọ̀kọ̀ ni ìwọ tó bá tó fẹ́ travel wa ní first class tó fẹ́ wọ̀ àtúrí pé kò lè pàdé èèyàn gidi o. bó o ṣe bá àwọn èèyàn wọ first class tó kù sí ọkùnrin kan tó gbé ẹ sílé pé kò ṣàlè máa bìnrin láàrin àwọn èèyàn gidi wọn gbé ẹ sílé náà rèmi náà báyìí wo mi ọjọ́ tí mo rí ìyá tí mo ṣe ìgbéyìí sọ fẹ́ láti ojú rẹ̀.